بسم الله الرحمن الرحيم قل يا أيها الناس إن كنتم في شك قل يا أيها تسليمه فلا أعبد الذين تعبدون من دون الله ولكن أعبد الله الذي يتوفاكم وأمرت أن أكون من المؤمنين وأن أقم وجهك للدين حنيفا ولا تكونن من المشركين ولا تدع من دونه ما لا ينفعك ولا يضرك فإن فعلت فإنك إذا من الظالمين وإن لم تستووا وإن لم وإن لم يستووا وإن لم تستووا بدون فلا فلا كشف له إلا هو وإن يردك بخير فلا رد لفضله يصيب به من يشاء من عباده وهو غفور رحيم قل يا أيها الناس قد جاءكم الحق من ربكم فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يدل عليها وما أنا عليكم بوكيل الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا انه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وخير هدي هدي محمد صلى الله عليه وسلم وإن شر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته عبد الله سيد الله جماعة الحمد لله أرى أرى أرى أرى أرى àwọn ọba tí ó kádàrà ìmọ̀nàmọ́ wa ọba náà ló ṣe wá ní mùsùlùmí ó ṣe wá ní mùsùlùmí látó ṣe wá ní mùsùlùmí tí mo ń fẹ́ gbọ́rọ̀ ọlọ́run ọba. torí gbogbo èèyàn kan ní mo ń fẹ́ gbọ́rọ̀ ọlọ́run ọba àfẹnutọ́lọ́run ọba bá fẹ́ torí pé làákàyè ó mọ̀ wípé níbi mímọ́ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba àìmọye kùdìẹ̀kùdìẹ̀ wa ẹni àkùrá nìyó máa ń nàka sí. mímọ wá gbọ́ yìí sábà bí ìmọ̀nà ni máa ń jẹ́ fẹ́ni tọ́lọ̀ bá kára rẹ̀ mọ́ ṣùgbọ́n ní tọ́lọ̀ ọba tó bá ti kára ara eré ibú mọ́ kò ní fẹ́ dúró níbi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ ọlọ́run ọba torí pé ó mọ̀ wípé ọ̀rọ̀ ọlọ́run yìí yóò máa tú àṣírí àwọn tó ń ṣe tí ò dá nínú ìjẹ́ ìpè gbogbo ẹni tọ́lọ̀ ọba tó bá ṣàánú tó ń fún ní àǹfààní kó máa gbọ́rọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba ó ti ṣe àìmọye oore fúrú ẹni bẹ́ẹ̀ ìdí yóò kẹ́kù náà ní gbẹ́ká mọ̀ wá bá bẹ̀rẹ̀ àwọn ìgbẹ́ tọ̀ alukur'an hujjatun lak aw alayk ẹgbẹ́ sọ wọn àdìsá bá wọn bí má lẹ́ka alkashari ìgbà alukur'an ọ̀rọ̀ ọlọ́run ọba tó bá ń gbọ́ níbi kíkà rẹ̀ yóò máa jẹ́ ẹ̀kọ́ fún ọ yóò máa jẹ́ ẹ̀rí fún ọ nípa kó tàbí kó jẹ́rìí ilẹ̀ ẹlẹ́rí nípa wípé o gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba kó fi tí pàlàbà rẹ̀ lẹ́jọ́ kí ni àwọn àfáà yẹn sọ. لقاء الناس لا يفيد شيئا سوى الانشياء من ووالي سوى الانشياء من ووالي وأقلل من لقاء الناس إلا فأقلل من لقاء الناس إلا لأخذ العلم أو انصلاح حالي لأخذ العلم أو انصلاح حالي لأخذ العلم أو انصلاح حالي المهم ó ní wípé àwọn ọba subhanahu wa ta'ala oore ló gbà kàn wá ó gba èrò oore kò wá bó sọ pé ó gba èrò oore kàn wá ó gba èrò rẹ̀ kò wá nípa arúgbó ó kádàrá káwà nílẹ̀ tí ó fẹ́ gbọ́ àgbọ̀ àìsí kí ni àlàyé ẹ̀ nítorí nínú àwọn ìta ní láwùjọ wa òní bí àwọn èèyàn wọ́n ń bá àwọn èèyàn wọ́n ń bí yóò máa káàkiri yóò kẹ́ máa ẹrù ṣùgbọ́n kò máa àlàyé ilé ìjẹ́ bí àwọn onímọ̀ ọmọ nǹkan bá ní kẹwa wọ́n ní tó ṣe pàtàkì lẹ́yìn ká máa Kùránì ká oníká máa láyé ẹ̀ inú fà á tó jẹ́ bí àwọn sàhábà wọ́n ní hajj tí àwọn fi Al-Kùránì Karim látọ̀ sí wa ilé ẹ̀fẹ̀ gbọ́ pé sàhábà mi ó òjijì ọdún mẹ́jọ ó fi asúlọ́tù torí pé àwọn ọmọ mi ń gbà á aṣọ àyà rẹ̀ wọ́n gba àyà ó ní àkà àyà mẹ́wàá àní ìgbà yẹmí àti ká mọ ìtumọ̀ ẹ̀ ká mọ àlàyé ẹ̀ ká sì gbìyànjú àti ṣiṣẹ́. ṣé báwa dé láti wáyé nínú ẹ̀? ṣùgbọ́n ẹni tó ṣe pàtàkì ní pípọ̀ lẹ́kọ̀ọ́ kẹta bá dé ní àǹfààní kámọ́ gbọ́ àlàyé àkùrọ̀ àyìn báyìí àmọ̀mọ̀ yìí tó wọlé ní àjọrọ̀ èyí tí a fẹ́ sún ní àṣálẹ̀ yìí ọlọ́run ọba kó sàmọ̀nà ahọ́n wa. àwọn tí a fẹ́ gbọ́ náà kó fún wa ní àgbọ̀ iye mímúlò rẹ̀ ọlọ́run kó wá ṣe ní ọ̀rọ̀ fún wa. àwọn àfọ onímọ̀ àkùrọ̀ àyìn ní yẹ́mú sí wọn wọ́n yọ ìlànà ìgbà àti àlàyé àlùkùránì ṣùgbọ́n ọ̀rẹ́ tó dáa jù òun náà ni ká máa ṣe àlàyé Al-Qur'an gẹ́lẹ́ bí àwọn sọ̀hábà ti gbẹ̀dà wá lábàbà lẹ́yìn sọ̀nà lọ́wọ́. ó bí àwọn ló ṣojú wọn nígbà tá Al-Qur'an ń sọ̀rọ̀ àwọn ni wọ́n máa àlàyé Al-Qur'an torí pé bàbá ní káwọn kálukú wọn máa sọ pé ṣe bí adigun náà bá wà oríṣi àwọn àdádálẹ̀ ni ó máa wọ́n ẹni tó bẹ́ẹ̀ ṣe pé yá olóró yá àyà àfẹ́yìn ọkùnrin àti tí ó sọ pé ń tó ṣe rà. ẹni tó bẹ́ẹ̀ jó kó tó gbé kàámẹ̀ níbi ìrún yóò sọ ìfọ̀lọ́ ọmọ bá dé kọjá fúnáhà mẹ́ta ìdájá wàjá járọ̀ ìlọ̀rọ̀ bí ọlọ́run bá ẹni tó bá ó ti sórí ire ẹni bẹ́ẹ̀ ó ti sórí ire ó ti là ẹni tó bá yọ ìzàká nínú ìṣòro

tó bá pẹ́ bínú gàrí ni tó tún yẹ lọ. ètò inú èdè lábára tó wà dákàrà lọ́rọ́ bí fàṣọlá. ṣùgbọ́n àtọ́gbọ́n kan nígbà tó jẹ́ pé àmì níbi ìlọ́wọ́ kan bá fi àwọn kùrán ní ọ̀rẹ́ àwọn sàhábà ni wọn akẹ́kọ̀ọ́ àkọ́kọ́ ẹ̀ ǹjẹ́ ànábì tún bá ǹjẹ́ àwọn sàhábà gbọ́ yé bá ìdí àbẹ́ni ṣe àlàyé ẹ̀ fún àwọn mùsùlùmí táwọn tó ń jẹ́pẹ̀ tẹ̀sí ilé ìwọ̀n náà ní mẹ́ta àjèjì àwọn àrùsùnmọ̀ jama tí wọ́n mú ilé àmọ́sọ alukur'an pẹ̀lú àgbọ́yé àwọn sàhábà tí wọ́n kọ́ sọ̀rọ̀ níbi wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ tó ń jẹ́pẹ̀ mẹ́ta àjèjì náà iná ilé àfẹ́sẹ̀ tẹ̀sí ọwọ́ ní àṣálẹ̀ abẹ̀rẹ̀ títún alukur'an náà pẹ̀lú wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ ọlọ́ọ̀bá kó rọ́bẹ̀ ṣèitán ẹni tí ọlọ́ọ̀bá kó ti bí lọ sí ọlọ́ọ̀bá kó ti gbé jìnnà sí ìṣẹ́ rẹ̀ inú fà á tó ń dẹ́gbẹ́ àwọn onífẹ́ àbáwọ̀ àbúfárì oúnjẹ rí gbogbo iṣẹ́ ẹ̀dá bá máa ń ṣe pátá òun náà ni èṣù máa ń fẹ́ gbàbẹ̀ mú gbogbo iṣẹ́ ẹ̀dá bá ti máa ń ṣe bí alábẹ́dá ọmọ kan yìí ṣèyítọ́ọ̀nì ibẹ̀ náà ni ó fẹ́ gbà wọn àwọn àti ọmọ ọba tó wà sọ́kò wọn níbi ṣèyítọ́ọ̀nì ibi tó máa kọ́ àmì wọn àti alẹ́ yìí àyà tí a fẹ́ tú òun náà ni sọ́rọ̀tù kùránì ọgbọ̀rọ̀ ẹlẹ́kìlú nàám ọgbọ̀rọ̀ ẹlẹ́kìlú chapter kí nígbà rẹ̀ nàám. Ẹ̀yà àyíwá náà tún ìfún tó bí ṣáàkì ní ìdílé. الرسول الذي تعبدون من دون الله ولكن اعبدوا الله الذي يتوفاكم وأمرت أن أكون من المؤمنين أفضل لكن تطير ẹlẹ́kẹ̀wàá ara ìṣòro. Abáṣọ yìí pé ẹlẹ́gbọ̀rọ̀ chápítà ẹlẹ́kẹ̀wàá ni ìdílé sí ìlú ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀. Ìgbésí ìlú òun tún sọ́kọ́tù yunus ní chapter ten al-Qur'an ṣé ní ìtọ́. àwọn onímọ̀ ọ̀pọ̀lọpọ̀ bá yọ́nú sí wa wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ìhẹ́ra wọn ní abẹ́rìn tó ti agbọ́dọ̀ mọ ayé àti abẹ́jú agbọ́dọ̀ mọ nípa sóra àti abẹ́rìn. apọ́sọ̀ yìí làwọn onímọ̀ sọ wípé ká sọ yìí pé sọ́ọ̀tù yunus ó ní ọgbọ̀n ọ̀rọ̀ náà ẹ̀kẹ́ wáyé náà Al-Qur'an wọ́n ní àwọn ò fara náà. báyìí wọ́n ní àbáṣọ tó ní ọgbọ̀n ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹjọ. inú ọ̀pọ̀lọ́ ti ń bẹ lọ́wọ́ wa sórí àwọn oníbẹ̀ ní ọ̀pọ̀lọ́ ẹlẹ́ẹ̀kẹjọ. ẹlẹ́ẹ̀kẹjọ. àǹfààní. àǹfààní. wọ́n ní yẹn ní ṣùgbọ́n kí ni ẹ̀rí wọn lè ní ẹ̀rí. mọ́sálà yìí yóò lu wa lọ síbi aṣọ wí pé títú alukur'anul karim halihiya tawqifiyya amla kur'an tẹ̀mí àti ẹ̀ ń lé káàkiri lẹ́yìn bí wọ́n ti tó wípé tí bá ṣe kura ní bàbá tí àbùsù àkọ́kọ́ nígbà bá kọ́nà lẹ́ẹ̀kejì nígbà alẹ́mọ́rọ́ lẹ́ẹ̀kẹta àti bí wọ́n ti tó lè. ṣé àbẹ́bí ló ń pa wọ́n láṣẹ bẹ́ẹ̀ ni àbí àwọn sàhábà ni wọ́n ṣe é ìfẹ́sọ́rì ṣẹlí àwọn àfáà ní gbogbo alukur'an ọ̀rọ̀ tó kéré jù tàbí mú torí ìjọba owó ṣe mọ́. ọ̀rọ̀ tí ó dáa jù ní pé gbogbo alukur'an kẹrí ìlú pátá àwọn sọ hábà tó pẹ̀lú àtàlátọ̀dọ̀ àgbẹ̀mí sọ́lọ́ ọgbọ̀n àwọn yàtọ̀ sí súrọ̀ méjì àlè àǹfààní wọ̀sán wà sọ́ọ̀tún àǹfààní kùránì ọ̀gbọ̀rọ̀ lẹ́ẹ̀kẹjọ nínú kùránì tí a gbé lọ́wọ́ àti ọ̀gbọ̀rọ̀ lẹ́ẹ̀kẹsàn-án nínú kùránì tí a gbé lọ́wọ́ tọ́jú mọ́sáàbù dání òfúráyé. kùránì tí a gbé dání àkọọ́lẹ̀ ti Usmanu ọ̀yọ̀ lọ́wọ́ dára àwọn ọ̀gbọ̀n olóòtú tẹ̀síìlì ẹ ibi tọ́ lẹ́yìn bákọ́rọ̀ ẹmú alimurọ́ọ̀n lẹ́yìn alimurọ́ọ̀n ẹmú nìta lẹ́yìn nìta ìmẹ́ta kiri ti tó lọ́wọ́. gbogbo tí wọ́n tó yìí pátá àwọn afáàlì kọ̀ọ̀kan ètúyà ni bí amúri nàbí yìí sallallahu alaihi wasallam pẹ̀lú àti ànábì ni pé ìjẹ́ báyìí ẹ̀jẹ̀ báyìí. àkọsí fún àmójì dáadáa kọ yìí. méjèèjì wọn ni àárí amúrò ànábì àárí àṣẹ ànábì lóye sallallahu alaihi wasallam. ìlú fà á sí afọ abúlé ibùdó Abbas rọ́bì ọlọ́wọ́ ìjà àlà àbùmù ọ̀dọ̀ ọ̀gbọ́n tó tẹ́lẹ̀ nípa tí Usman tó kókó ra ìjẹ ẹ̀jọ abúlé ibùdó Abbas ó náà kọ́ṣà Usman abúlé ibùdó Abbas ó fi ìgbìmọ̀ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ Usman rí pé ah, mahamadu akumara hada kí ló fà sẹ́ni ṣe báyìí sẹ́ni bí àwọn sẹ́ni bí àwọn fáwọn àti sọ́wọ́ bà wá kọ́bílà Yunus síwájú kẹ́ ẹ tó ń tẹ́ sọ́tù Yunus wá. <laughs> àlẹ́bì ìdí àgbọ́yé ìlàṣẹ gbogbo gbogbo sọ́wọ́rọ̀ tó níta tó yí pátá àlẹ́bì ló sọ bẹ́ẹ̀ fún abẹ́ ẹ̀sìn báyìí ẹ̀sìn èyí ẹ̀sìn èyí olùsùgbọ́n àwọn báyìí àwọn sọ́bi tí a pèsè fún wa tó ní pínlẹ̀ àwọn tọ́sọ̀ kàlẹ̀ lọ́wọ́ ẹ̀yìn táwọn gbà náà ó sì bá lọ òtún náà múra ó fún àbúlẹ̀ ní àbájú ní ẹ̀rí lọ́dún ọ̀gá àdáhùn àmọ́ wọn nínú àwọn sọ̀hábà kàbílẹ̀ ibn Mas'ud radiyallahu ta'ala anhu àwọn olóṣèlú tí ìbò ti máa ń nìyí. torí pé àwọn gbà yí pé Suratu Yunus ó gbọ́dọ̀ wá pẹ̀lú àwọn ọmọ ẹ̀yà rẹ̀ yókù kí ni àwọn ọmọ ẹ̀yà rẹ̀ àwọn náà ní sáwọn ọ̀sẹ̀ wáyé àwọn súrà méje ìdẹ́rùmẹ́ náà Qur'an àwọn ni wọ́n gùn jù àwọn náà lọ́nà wọn bá sì rí bẹ̀rẹ̀ àwọn Qur'an sábà ti yẹ sọ́dọ̀ ìfàyè hàn fún un ó bẹ súrà wo làǹkà kọ́rọ̀ lẹ́yìn bá kọ́rọ̀ kí ló fẹ́ alimurọ́n tẹ̀sí ìbò tàbí lẹ́nu mẹ́nu lẹ́yìn alimurọ́n kí ló kù nìfà lẹ́yìn nìfà kí ló kù nàám lẹ́yìn mẹ́yìlá kí ló kù ànàám lẹ́yìn ànàám kí ló kù àrọ́f lẹ́yìn àrọ́f àwọn sọ pé yunus lọ ẹ̀kọ́ tẹ̀lé jáwé jẹ́ sọ́lá lẹ́ẹ̀kẹ́lò ẹlẹ́ẹ̀kẹ́jọ abẹ́kọ̀ọ́ eléyìí ni wọ́n kí fàájá ìgbìmọ̀ sọ́wọ́ ìgbìmọ̀ ọ̀dọ́ ṣùgbọ́n ìwé lè tọ̀ àtà nínú ọ̀rọ̀ abdul masoud ọ̀rọ̀ sọ yín pé tọ̀tà bá tó wá fẹ́ tó bá òun tó wọn ṣe wá tó ní pé yunus wà yín náà wọn ní sọ́ọ́ ẹlẹ́kọ̀ọ́jọ́ náà ni ó jẹ ṣùgbọ́n kò ní jẹ́tà lùtí ìwò ṣùgbọ́n yín wọ́n sọ pé tọ̀ bákọ́rọ́ thumma nisa thumma al-imran lẹ́yìn ìgbà náà yọ mọ̀ kàárọ̀ ṣùgbọ́n kàárọ̀ àmì wọ́n tó wá ìṣẹ̀ wá kẹ àlùfáàyè náà lẹ́yìn wọ́n tó wá yunus àlàyé hàn sórí àti afẹ́ tùlù nínú kùránì Usmani tá gbé lọ́wọ́ ọgbẹ̀rún náà ṣe lórí ẹlẹ́ẹ̀kẹwàá ìjọba àdàkìlá ṣe ìyapa kúrò rẹ̀ pé sọ́dọ̀ bá fẹ́ pé sọ pé nínú kùránì ń lò àyà tí àwọn abẹ́ túmọ̀ náà ni àyà ọlọ́kọ̀ àyà lẹ́kẹ̀ẹ́rẹ̀ ìdí ní ọgọ́rùn-ún one oh four ní one oh seven. اللهم إن كنتم في شك من دينه فلا أعبد الذين تعبدون من دون الله ولكن أعبد الله الذي يرفعه وأمرت أن أكون من المؤمنين. كما قلت سبحانه وتعالى نقع ونسورة مكة ẹni yìí pé nínú Al-Qur'an aṣọ yìí pé mọ̀kí yà ń bẹ mọ̀dàní yà ń bẹ ó jẹ́ pé àwọn oníwàlímọ̀ tí wọ́n ṣe wàlímọ̀ lẹ́rùbá láwọn ọmọ bídáhùn tí a bá lẹ̀ Yorùbá oníkàṣe wàlímọ̀ wọ́n sọ pé mọ̀kí yà sóra yìí mọ̀kí yà ni sóra Mẹ́kà mọ̀dàní yà ni sóra Màdínà ìdúkùtù lójú gbogbo sóra ọlọ́run bá ti sọ kalẹ̀ fún àdínẹ́bí wa sọ́lá wa sọ́lá ọ̀sẹ̀

náà but i need you aláàfin láàfin ṣùgbọ́n nígbà tó wọ́n sọ pé ma ìyàwó máa tó bọ́lú ìṣúná fún. ibi ń parí ẹ̀sìn ní àwọn máa sọ pé tọ̀ eléyìí ní ìdúgbà yìí àyà bo àtúntò kìlá àbúrò nìyẹn. nígbà tó jẹ́ pé ọlọ́run máa sọ yẹn fún wọn ní fásitì hijira ni àbí kọ́dà lè hijira. sẹ́ni hijira ni ọlọ́run wọn sọ hijira. hijira. fa ìṣesí súrà mẹ́ta wá ní àwọn kọ̀sọ́ yìí ó ní àwọn ìròyìn àdáyẹrí kan ń bẹ fún àwọn súrà mẹ́ta tí wọ́n sọ pé súrà mẹ́ta àti gbọ́dọ̀ mẹ́rin náà àwọn tó sọ pé wọ́n bá sọ kalẹ̀ fún ànábì sọ́lá rẹ̀ wọ́n wọ́n sọ́lá ó tó di kó ṣe iṣẹ́ kúrò ní mẹ́ta àwọn súrà mẹ́ta. nínú àwọn kọ̀sọ́ yìí sọ̀rọ̀ ní wípé ọlọ́run bá subhanahu wa ta'ala ó pọ̀ níbẹ̀ alhadar alsham ìkìlọ̀ fún ni nípa ẹ̀bọ̀n torí wípé nígbàtà fẹ́ẹ́ sọ́mà àrùn sọ́là gbogbo tó lò ní mẹ́kà ọgọ́rọ́ rẹ̀ ẹ̀yìn mọ̀ tó ti jàǹdẹ́bí ọlọ́wọ́ bá orí ìpèsè síbi tàwọ́sídì. Lọ́jọ́ pé ọ̀pọ̀lọpọ̀ sóra tó wá nínú tọ́jọ́ sóra mẹ́kà ọ̀rọ̀ ẹ̀ mẹ́sẹ̀ bọ ó pọ̀ mbẹ́. Sọ́ọ̀tù yóò lọ sí nígbà pọ̀ gbẹ́yìn nínú orú òní bẹ́ẹ̀. Lọ́jọ́ pé àyà tí a fẹ́ túmọ̀ ètò kó sínú náà ni ọ̀rọ̀ ìkìlọ̀ fún ilé pa ẹ̀gbọ́n àwọn ọ̀nà wo ni ẹbọ ó lè gbà wọ sẹ́yìn àwọn ẹbọ wo la fi ń ṣe pápá ìlọ ilẹ̀ Yorùbá àwọn ẹbọ wo ni abánilẹ̀ táwọn èèyàn tí wọ́n ń ṣe bákan náà àwọn ẹbọ wo gẹ́gẹ́ làwọn agẹ́dẹ̀ ń ṣe fúnra wa ọlọ́wọ́ sọ̀tàn ọ̀bà ara ó fẹ́ fi àyà yìí kìlọ̀ fún wa pé ká jìnnà fẹ́ bọ̀ wá sí ẹnì kankan tó tóbi kọjá òfin ẹ mọ́ṣẹ́ bọ̀ kí ló pàtàkì wo ṣẹ́gà bọ́lá ọba bó ṣe gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ fún àtẹ́bí wa sọ́nà àrò àrò wa sọ́nà àforí náà àwọn mọ̀tò sọ yìí pé kìí ṣe àlejò náà bá ń darí. Bíbí àwọn gbà yìí pé láyé fẹ̀sí ló fi hákì yìí sọ́nà àrò sọ́nà. Báyìí àwọn gbà yìí pé yẹ̀sẹ̀sí ló fi hákì wọ́n ní ah, kò sí ẹsẹ̀ bí o ṣe sọ́nà sọ yìí sọ irú sọ́nà bá ń bá mẹ́bí sọ yìí kò sí ni o kò lè kábẹ̀ bí o náà bá rí. Bíbí àwọn òyìnbí àtẹ́jú sórí kọjá náà ṣùgbọ́n ọlọ́run subhanahu wa ta'ala ó dojú ọ̀rọ̀ ká àdínẹ́bì ká lè mọ ewu tí ń bẹ lórí pé ta ẹni náà nínú yín àbí nínú wa tí ó ṣe náà ṣe náà ń jẹ́ àdínẹ́bì. tí o bá ti wá ń ṣe àdínẹ́bì pé ìtọ́lọ́run sọ bá àdínẹ́bì yìí ọ̀sẹ̀ kù mí bábí àwòlá onígbé ẹni tó bá lọ ṣe ẹbọ nínú wa ìtọ́lọ́run bá tó sọ fún àdínẹ́bì sallallahu alaihi wasallam òbí ṣe lẹ́yìn irú ẹni bẹ́ẹ̀ sóra yìí ó fẹ́ áyà yìí ó fẹ́ kìlọ̀ fún wa nípa ẹbọ bẹ́ẹ̀ kẹ́ náà àyà yìí náà á ti alábàápàdé wípé ọlọ́mọba subhanahu wa ta'ala oúnjẹ ká mọ̀ mọ̀ wípé tá a bá fẹ́ jẹ́ mùsùlùmí àbí ká dúró déédéé òṣèlú náà nínú wa ọlọ́mọba ò ní dánwò òṣèlú náà nínú wa tí ò ní rí ìdẹ́ka tí ó mọ mẹ́kẹlẹ̀ lélẹ́rí pé á ah, gbogbo fẹ́ gbà àwọn ìgbà gbogbo ẹni tí ò bá ti wá gbáradì fún àdánwò ọlọ́mọba tí ìkẹyẹ bá dé odò rẹ̀ á máa gbé wọn lọ. iná ti gbọ́ pé rọ́dà kan nígbà tó wà nílé ìwé ó fi ràn bẹ́ẹ̀lẹ̀ tí kò tẹ̀ ẹ́ fò amẹ́ta tó parí sáà tí ò níṣẹ́ láàrin ọdún méjì ọ̀pá ọ̀rùn bẹ̀. torípé kò gbára rí ilẹ̀ fún àdánwò tọ́lọ́ wọn bá tó sọ pé ká múra álẹ̀ yìí pé yóò ṣẹlẹ̀. àbẹ́ ẹ̀ gbọ́ pé nípa àkàtà àdèmọ̀ ìwọ̀n mọ̀ṣáláà nípa àdèmọ̀ ìdílé ni wọ́n kó dà mọ̀ṣáláà bàtà wà nílé ìwé. àárẹ̀ kó wàá ṣe é ìwà ni wọ́n yẹ ẹ̀ta ìgbèmí lọ tẹ́lẹ̀ ju àti lálàáfíà lọ. kí ni ìpèsè ilẹ̀ wa pé ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò dán wa wò. bákan náà nínú àyà yìí ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ ń bẹ̀ wípé ọlọ́run ọba nìkan ló ní kápá lórí gbogbo nǹkan kò sí ẹnìkan báyìí tó lè fi aburú ṣe wá ọlọ́run ọba ò bá kára àgbẹ̀dẹ̀ ó sì mọ̀ sí wa. eléyìí láì ní náà fi làtìbára ètò àṣọ yìí kò mí àwọn sábà bí yóò rí máa sí tẹ́lẹ̀má ìgbà ayé bàbá dé rẹ̀ ṣùgbọ́n áfíò ní kí wọ́n wọn bá lè ṣe gbogbo nǹkan wọ́n wà aláàbò lè ṣe nǹkan ní gbogbo nǹkan wọn bá ló kápá àti ṣe mùsùlùmí ọ̀nà tí a máa tọ̀ àbínúrí ọlọ́run ọba àti ìmọ̀ ẹni tí mo rí pé ọlọ́run ọba lè ṣe gbogbo nǹkan èyí tó dáa rẹ̀ ń kọ́ ọ̀rọ̀ rẹ̀ kí wọ́n ní àlàyé àwọn Yorùbá yìí pé ọlọ́run ọba ò ṣe mí èèyàn ní ẹ̀bẹ̀ kini ni máa na ọ̀rọ̀ yẹn àbí ọ̀rọ̀ àwọn kẹfìrí pé dáradára ní ṣe olúwa dáradára àti rere olúwa báwo ni a ti fẹ́ kọ́ ọ̀rọ̀ yìí pẹ̀lú ibi ọlọ́run bá lè ṣe gbogbo nǹkan kọ́ ìlú yìí ọ̀ṣẹ́ náà àti pé àwọn ènìyàn ìgbò wàṣàrò láyé sọ ilé ìwọ ọlọ́run bá burú òṣèlú sọ́dọ̀ ó sì sọ fún akókò yìí ó sì inshallah ta'ala gbogbo eléyìí ni nǹkan tí a máa pàdé ní tẹ̀síwọ̀n wa lálẹ́ àgbẹ̀rọ̀ wọn gómìnà láyé ìsàmìnà wa. ọlọ́run ọba ní kúlí ayọ́ àná. kúlí ayọ́ àná. ìrànwọ́ فلا أعبد الذي بعث ولا الذين تعبدون من دون الله ولكن نعبد الله الذي يتوفاكم وأمرت أن أكون من المؤمنين. àwọn àbọ̀ onímọ̀ ọ̀pọ̀lọpọ̀ àárín ìbọ̀lọpọ̀ bá ní wọ́n yé ìkànnì náà àwọn ìgbìmọ̀ ìmọ̀ láti mú ẹ̀sìn àlùkò àárín ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní. ọ̀rọ̀ ó náà ní ká máa rí níbẹ̀. Ìyá ìwà náà ẹrù wípé wọ́n dá ànábì ló sọ ní kò tó lè dín fún náà pé ìwà ànábì sọ fún wọn. Ìyá ìwà náà wọ́n dá ànábì ló sọ fún ìyá òyà kó tún débẹ̀ mọ́. Àwọn afọ́jú nínú àwọn ẹ̀rí máa jẹ́ mi sọ wípé Al-Qur'an kìí ṣe ọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ máa wà. Báyìí wáyé ìjọba ọlọ́wọ́ ọba lórí ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba èmi sí ọlọ́run wá ní wọn àtẹ́bí sọ fún wọn pé yá ayọ̀ àná sọ fún àwọn èèyàn lápapọ̀ ẹni pé sọ pé yá ayọ̀ àná ti sọ́ọ̀bù àwọn ọ̀nà tọ́lọ̀ ọba mẹ́ta abáni sọ̀tún ọ̀pọ̀ àm ọ̀pọ̀ ọ̀pọ̀ yí pé yá ayọ̀ àná ti kàpé bọ̀rọ̀ tó bẹ́ẹ̀ sọ ọ̀rọ̀ tó ṣàmúnà gbogbo èèyàn lóko ìtọ́mọ̀ bá bẹ́ẹ̀ sọ níbi gbogbo èèyàn lóko àti kèfè rí inú wọn pàápàá jùlọ àwọn kèfè ní. lójú èèyàn kí ló ń bọ́ jẹ́ nígbà tó fẹ́ bá àwọn akẹ́sọ̀ rí sọ̀rọ̀ lọ́dọ̀ ọ̀gbọ́n sọ pé kúlì ní àyà kíkọ́ bá wọn bá òfin tí kò pe àwọn kèfèrí olùdó kẹ́lìmọ̀ tí ó bá wọn wíjà rẹ̀ àwọn onímọ̀ àwọn abọ́dé ṣe wà ṣọ̀rọ̀ lọ́wọ́ ṣáná wọ́n sọ wọn bá ní kó lo ayúhàn náà torí wípé agílàbọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn orí kúfùrù ni wọ́n máa wà ọlọ́ni ànábì fi àwọn èèyàn àwọn ọ̀dì pé tọ́lọ́mọ bá fẹ́ lé kí ànábì ó sọ àwọn kètòrí ló fẹ́ bá wí ọlọ́run wá ní kó pe gbogbo àwọn èèyàn kété gbogbo pé òun mú gbogbo ẹ̀ náà ṣùgbọ́n àdúràbíyà àwọn tó pọ̀ jù nínú àwọn èèyàn kètòrí ni wọ́n mọ̀ jẹ́ ìyá náà sùn. káàsì múdá ní gbogbo ohun tí wọ́n bá ti pè láburú àwọn tí wọ́n wà lórí ẹ̀ wọ́n á máa pọ̀ ju àwọn dára lọ síbẹ̀ lábẹ́ ọ̀rọ̀. àwọn tó ń tẹ̀lé tọ́lọ́ nínú ìlú kan wọ́n kéré jọjọ sí àwọn tó yàpá rẹ̀. ọmọ ògbà bòtú sáà tó kọjá pé pé súnmọ́ ìlú náà kí òsì pọ̀ lórí ẹ̀ á lè pọ̀ lórí ẹ̀. sọ́sọ́ pé láyà záàlù tọ́ ìfà tẹ̀lé olùbàdì tọ́ ìfà ní olùbàdì. àwọn ikọ̀ ikọ̀ ni wọ́n jẹ́ nínú àwọn ọmọ tó wọ́n ṣe pé gbogbo èèyàn ló mọ̀ ṣe dáadáa ẹ̀ẹ́n tó tẹ̀sí mo mọ̀ sí ìlú jáàbù ní pé mò ń wò ó pé táyọ̀ náà lọ̀dá yẹ kí gbogbo ọmọ ẹ̀ṣẹ́ gbogbo àwọn lè ṣe tó bá retí kí gbogbo mùsùlùmí bí bẹ́ńkà ń bọ̀ sí olùdáàbò kò tó lò ó ní ìlú láíláí. torí pé ní tí a gbọ́ ní ìlànà kọ̀ọ̀rọ̀ orí ọ̀nà àbùwọ̀n wa ọlọ́run wá nípa wá lo àyíwá iná fún wọn torí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ iná orí ìdọ̀tún wa. ẹ̀yà àyíwá iná sùn ẹ̀rọ ọ̀rọ̀ mi àti mi ní ní. àwọn ọba ni wà nẹ́bí sọ́lá àrùwá sọ́lá máa pe àwọn èèyàn àwọn èèyàn wọlé ń pè nínú wọn àwọn kèfèrí ìgbẹ́yìn kúntùm bí ẹ̀ṣẹ̀ kèfèrí. Ọmọdé pé ń bẹ̀rẹ̀ mi yín, ẹ bá ń ní iyèméjì àbí ẹ bá ń ṣe ìròyìn ròyìn lórí ẹ̀sìn tí mo gbé dání. Ẹ̀sìn wo lẹ́sìn alẹ́gbà sọ́gbà wà. Ṣé ẹ bá ń ṣe ìròyìn lórí ìsìláàmù tí mo gbé wá? Àwọn àfà wọn ní kí ló fà á tọ́lọ́ ọba fún ìgbà náà yóò máa ṣeré ìfún wọn. Ó ní wípé àwọn ẹ̀ṣẹ̀ ìròyìn tí ọlọ́run bá rà náà gbogbo nǹkan ni wọ́n fi ń takò ànábì kẹ́lẹ́ ni wọ́n ti fẹ́ takò wọn náà yìí. torí pé wọ́n máa fi ń tí ànábì gbé wá jọ èyí tí wọ́n bá láyé àti tí wọ́n gbẹ́júmọ̀ nǹkan tí wọ́n mọ̀ yìí pé ah, ó bọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ ṣe ń jẹ wọ́n mọ̀nà ó ti wá jẹ́ pé ìwọ wà máa fẹ́ gbé náà jù ìwọ tí wọ́n kọ́ tó kún táwọn ìṣẹ̀lẹ̀ ọ̀dà mọ́ yóò ìfàjú wọn mọ lórí bẹ́ẹ̀ sí ilẹ̀ òní jẹ́ sí. tó bá pè sẹ́yìn sọ ilẹ̀ Islam pé tọ̀rọ̀ bàbá alágbájá òkú wá sí nǹkan tí wọ́n máa ń ṣe nìyẹn wọ́n gbà wípé ìdí àwọn tó ti lọ tí wọ́n ṣe yẹ òní ẹ̀sìn oníwọ́n fún ma wọ́n tí àbẹ̀ gbé fún wọn. ohun bí tí wọ́n fi ń ro iṣẹ́ ẹ̀sán náà nìyí kò lè jẹ́ ẹ̀sìn. bàbá wọn wá rí ilé ìṣesí wọn nìyẹn ọlọ́wọ́n á dàbí lẹ́yìn fún wọn. ìyá ìwà náà tó ẹ káwọn orí pé tí mo gbé wá ọjọ́ ṣe é tẹ́ bá èyí tẹ́ ń ṣe ní bákà àgbà àwọn tẹ́ ń ṣe ọjọ́. Fàlà àbùdù lẹ́bí ìnàta àbùdù rẹ̀ lórí ẹ̀rọ. Ìyá mi ọ̀pọ̀lọpọ̀ oníṣúná láàkiri níta bẹ́ẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀mẹ̀mẹ̀. Ìlú ọ̀pọ̀lọpọ̀ wá láàkiri. Onífàlà àbùdù lẹ́bí ìnàta àbùdù ìlú ìlà. wọ́n pẹ́ ẹ máa ń wò pé tẹ́jú iṣẹ́ ọ̀dà èmi náà wà á ní láyéláyé báyìí ṣe ń tẹ́yìn náà ń sìn lẹ́yìn ọ̀run. ìyẹn ni al-amru bil-istiqama wal-hadar àyètàláwùú ọlọ́run ọba yìí pa ànábì láṣẹ yìí pé ìwọ dúró lórí tó mọ̀ gbọ́dọ̀ dodo nìyẹn dúró lórí ẹ̀. ó sì ń kìlọ̀ fún àdébì nípa ìmọ̀ ní oríṣiríṣi àwọ̀ wọn ẹlòmíín bẹ tó bá dé àárẹ̀ àwọn onísúnà ni tó bá tó lọ tó ti dé àárẹ̀ àwọn oníbíjà rẹ̀ àjọ ìṣẹ̀lẹ̀ ní àwọn ọmọ ẹ̀pin kájọ kan àwọn ṣe kájọ ìjọ kan àwọn wọn lọ́tọ̀ọ̀tọ̀ yóò lọ sọ lórí. tí fún ẹ̀mọ̀ yìí pé wọn gba tá a gbé láyé wọn wọn lò gbèsè ní sọ àbúrò àbúrò nígbà máa wà náà láwọn ẹsẹ ọlọ́run ní ànábi sọ fún wọn yìí pé lẹ́yìn ò bá gba tí mo gbé láyé èmi náà ò ní láyé láyé báyìí ṣe tàṣe. ìrìnkóńdó fi ṣáàkì ní ìdí ni. ọ̀pọ̀lọpọ̀ àbùdù lẹ́bí mẹ́ta àbùdù lẹ́yìn ìròyìn wá. ṣé ká fi àwọn òbí wa ọlọ́run bá lè ṣàlékún ìdáyà fún ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé òun ọlọ́run bá lè kẹ́sìn ó lè bá nígbà tó délé òwe àwọn òògùn náà wọ́n ti gbọ́ yé wọ́n ti gbọ́ tàwọn èyí yé wọ́n ti sọ pé wọ́n ti gbọ́ yé ó sì sùnmọ́ lóde ní. ẹlòmíín bẹ wọ́n bá sọ̀rọ̀ wọ́n tẹ̀ sí ẹ̀ lọ́fún jáde ní ìsìn wọ́n ní àbó ní àwọn ní èyí gbọ́ yé náà ní ìgbọ́ pọ̀ mọ́ ti yé láti bá wọ́n sọ́lọ́ tó olùtàbá ti sọ̀rọ̀ nílùú àgbàlá ìtàbá ni wọ́n ti gbọ́ yé táwọn ní wọ́n ti gbọ́ tàwọn èyí jù wọ́n ti dègí lé o. ó wá délé àwọn òbí rẹ̀ wá sọ yí pé tọ̀ bọ́lá sọ fẹ́ fẹ́ àwọn ti ní àáfà àtàlẹ́ kòtò tí àwọn lọ wò lọ́dọ̀ rẹ̀ pé bóyá omi lòun àbí náà àbí yépè. àwọn bẹ́ẹ̀ wò bóyá akọ̀tẹ̀já eyé papọ̀. àyèmọ eyé yẹn níbẹ̀ nínú wàhálà táwọn sọ̀rọ̀. ọmọ ìyá kan jẹ́ra bí ìjẹta la sọ̀rọ̀ yẹn tọ̀ ọ sọ pé ọ̀ dáa o ṣùgbọ́n kò ní pẹ́ táwọn òfin kọ́ra wọn ìbátẹ̀ sọ fún dájì wípé ṣebó náà dá bá àpapọ̀ra náà ìbá máa fòjọ́ kẹta àpọ̀ra náà. ìwọ ti gbọ́ yé pé Islam wa kò fara mẹ́ta máa ṣe àwọn wọ̀nà wọ̀nà náà nínú ẹ̀sìn àwọn òkú ìyá wọn sọ pé rárá báwo ṣe okùn yìí ti kọ́ mọ̀ lọ́dọ̀ rẹ̀ okùn bó ṣe dúró déédéé iṣẹ́ mi dúró fún yìí islam tí mo dúró fún ni fana abudu lẹbi yẹn ta abudu lẹbi yẹn. fana abudu lẹbi yẹn ta abudu lẹbi yẹn. agbọ́dọ̀ lè dúró lórí ẹsẹ̀ wa kúlẹ̀ àmọ̀ ìṣòdìlá tó mọ̀ táwọn gbogbo onímọ̀ gbọ́dọ̀ kọ̀ gbọ́dọ̀ dúró lórí ẹ̀ pé ayé àtẹ̀wọ̀ náà àwọn ẹ̀kọ́ ti dòkà àwọn ẹ̀kọ́ ti gbẹ̀rẹ̀ bọ́lá àgbọ̀dà ẹ̀bẹ̀rẹ̀ sí mẹ́rẹ̀ ọ̀nà ìgbàdúró délé oṣù lọ́wọ́ náà wà ń dàbọ̀ òun wá yí orogún lóṣù. tó tó bá sọ pé onígbàgbọ́ ní ọlọ́run táwọn bá sọ pé àwọn òfaramọ́ ń gbóṣe gbogbo ẹ̀sìn ìbànújẹ́ lọ gbà yìí gbogbo ẹ̀sìn tẹ́ lọ gbé wá ìyàwó faramọ́ wọn faramọ́ ni ẹmọ bẹ́ẹ̀ lọ́wọ́ fọwọ́lọ́kọ̀lọ́kọ̀ náà bá ń fọ́ ọ̀nà ìyá ìmọ̀ ìlànà yìí àdúgbò náà mi jẹ́ kó gbàgbọ́ yìí mọ̀ wá tó lọ darapọ̀ mọ́ òun lórí ìgbàgbọ́ yà nígbà tá a ti wá sọ́sọ́sọ́ ẹ̀rí sísà mi ọjọ́ nìkan rẹ̀ ó ti gbọ́ wọ́n wá ní ìjọ nìkan wá ní wọ́n tẹ̀ fọ́ọ̀jù omi wọ́n yàtọ̀ wa máa ṣe láì di fọ́tò gbogbo sáì yóò rẹ̀ sáì tí wọ́n bá rẹ̀ omi jẹ́ ẹkún tó mọ̀ jáde lójú rẹ̀ kò ní jẹ́ kí olùyà olùyà tó fẹ́ yà ọ́ kò ní jẹ́ kó lè ṣe kí ni o kò ní jẹ́ kó rí pé ah, sunkún yóò àwòrán jẹ kí àwòrán tá a fẹ́ yà nígbà قل يا أيها الناس إن كنتم بشك من ديني فلا أعبد الذين تعبدون من دون Ẹ̀rẹ́ ẹ̀jẹ̀ ká dúró déédéé ọlọ́run ọba ń kó ànábì tó lálọ́ àwọn ọ̀sán. Ẹ wo bẹ́ẹ̀ wọ́n máa ṣe ń kó ànábì. ibẹ̀ tí wọ́n sọ fáwọn ọ̀gbá tí wọ́n gbé dání sọ fún ọ pé èmi náà èmi máa ṣe tán. bàbá àbúrò nàbí nàbí àbúrò nàbí nínú ni wọ́n. ọ̀pọ̀lọpọ̀ wa la jẹ́ kí súnà ó gbúrò la jẹ́ kí súnà ó dàgbà láwọn agboolé wa. sẹ́mi wà tó ń dé tó gbé súnà rẹ̀ tọ́ka ẹ̀ báwọn ẹ̀ àwọn ẹ̀ takò ọ́. ẹ̀mẹ̀ takò wọ́n takò ọ́ fa bàdà ní Islam kọrí ẹ̀yàwó wọ́n takò ọmọ takò súnà rẹ̀ òdodo wọn ẹni tó bá ti jẹ́ òdodo wọn máa ń ta àpò òní absolutely ẹ̀rọ wọn ta àpò òdodo ẹni tó ní òdodo wà lẹ́yìn sọ́kọ́ máa lọ wà sọ́dà wọ́n ti kí wọ́n ta àpò. wọ́n fẹ́ máa lo ìjáàbù ilé bí àgbàdo tó dùn kúrò ní òní o wá skul. ọlọ́dẹ wa fi tàn fún kọ́nà wa àtàánú rẹ̀ oṣù wa gbọ́ olúwa sí pé obìnrin mùsùlùmí kiri o ìròyìn àwọn ọmọdé náà nìyẹn sèlfàmì àhìlá lápá àwọn ọ̀hún àti àwọn méjì kẹrin náà ni wọn ọmọ náà ni wọn àdébìnrin mi ìrìn ojú mi kì wọn náà yẹ ní lọ́wọ́ àwọn ọ̀sán ọlọ́wọ́ bá ti tọ́ ojú tèmi rí mi yìí èyí náà mẹ́rin bí bá wọ́n máa ń ń wọ aṣọ bíi kí ni jàmbá. àbúrò omi ìfẹ́ wọ́ta. òṣìlá ó wá gbọ́ yí pé tọ́ ìtẹ̀lé ọ̀dà wa túbá ó wá gbé ta láti ẹ̀wà bu ẹkún ah nàbíta ọlọ́gbà ẹ̀sìn lóko bọ̀jọ́ abọ́lọ́kàwé mi wọ́n ní dájú bẹ́ẹ̀ jẹ́ ọlọ́run bí mi lọ fún kò sàdúrà ìdílé mi bọ̀ kò sí ìyá òun èdè fún yàrá o eléyìí èdè mọ́ bojú náà sí ẹ̀ bá ti gbọ́ yín títí làwọn ìdílé ọdún márùn-ún ni ó lò wọ́n lọ́dún bá rọrùn gẹ̀dẹ̀ ẹ pàdúrà fún mi. wàkọ́ọ̀lù mẹ́lì àdá rọ̀kú ni yàgùlù sàámà wáyà mú sí sílé àtúwáàkì láwùlà òun sílá ilé ìmọ́lágùn báyà kúrò nàmà òun àbí yọ. ìṣesí àwọn ẹni pé wọ́n tako òdodo wọ́n tako òdodo torí pé tí tó gbé ìdọ́dá lé sọ ni pé èyí tẹ̀ sílẹ̀ yọ̀ ọ̀dà o sẹ́ni tó sì máa fẹ́ kí wọ́n kàn dẹ́mu o. èyí záàzù náà àwọn ń wò pé ká bá sọ pé nítorí bíláàdì lọ́dà ajẹ́ pé ah sábà wọn fi ṣe láti jọ ìlànà láti ṣe yẹn bá kò sẹ́ni fẹ́ gbọ́ rí pé òun ń tẹ̀lé àlùkò tó fẹ́ gbà fọ́ nígbà tó fi ní òṣèlú ara ìṣòro díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. àdúrà rahman. ìjọba sì yẹ kí a kó fún ẹ kẹsàn án eléyìí fẹ́ ya kẹsàn án a kó fún ẹ kẹsàn án mẹ́tàbí dáwà ni mẹ́tàbí dáwà yóò rọ̀ nígbò mi mẹ́tàbí dáwà yóò líle nígbò mi mẹ́tàbí kìíní kọ́ ní láti rí pé ó mọ̀ ọ̀rọ̀ lọ mẹ́tàbí tẹ̀míìkì. mẹ́tàbí kìíní kọ́ ẹ̀ pé ẹ mọ̀ sí àbá dáwà àánú ìkíráàmù ìkíráàmù mẹ́tàbí kìíní kọ́ ẹ̀ mẹ́tàbí kìíní bí àwọn àdáàdì àwọn ọmọ ilẹ̀ rẹ̀ kúkúrú ọmọ ilẹ̀ rẹ̀ lọ́dẹ àwọn dàbà tá àwọn ọmọ yàrá. so pẹ̀lú àjùlọ àkọ́ yẹn kàjá rí kàjá iná kó kó tó náà tẹ̀lé. àrẹ méjì ní kẹwà ẹ má jẹ aláṣẹ jù mo ní àjù ìṣẹ́jú àwọn ẹni pé wọ́n takò òdodo torí pé wọ́n mọ̀ èyí tó òdodo yìí yóò sọ pé ní wà lọ́wọ́ àwọn òun ló kí ló fa tọ́pọ̀lọpọ̀ wọn òbí ṣe fún omi ṣẹ̀ṣẹ̀ láti gbàgbé ẹbí sọ́lá àlọ́sán. ẹ wo àdéhùn àbáwọn afẹ́yẹ́ mọ̀ sáyé bọ́lọ́ gbàgbọ́ bàbá rẹ̀ ìgbà ẹbí sọ́lá àlọ́ àlọ́ sọ́lám lọ́mọ hajj Abu Talib bọ̀ fà. ìgbà tí Abu Talib ti kú dé tọ́lọ́ pa Abu Talib ẹ̀sùn bí Abu Talib ti jẹ́ sí anabi sọ́lá àlọ́ àlọ́sán. anabi anabi ń wò wàbá àhó Abu wà abdullahi nọ abẹ́ omi ìjà abuja ni mẹkọrẹ abẹkọrẹ abutọ ni bujọ náà abdullahi ibùdó abẹ́rẹ́ abẹkọrẹ abutọ ni bujọ náà àwọn èèyàn rẹ̀ náà yẹ ẹni wọn lọ pé yàám ṣé àbáyé kul la ilaha illallah àbáyé sọ la ilaha illallah kalimatan tí ẹ wúlẹ̀ kan olùsùmá kalimatan tí ẹ wúlẹ̀ ayé ẹ tọ́ ọba ti ṣe bẹ́ẹ̀ ọ̀ èmi ti rí ní tí ṣe ẹ̀ lọ́dọ̀ ọlọ́run lórí ọ̀rọ̀ àwọn yẹn ẹ̀wù tí kẹta ìjọba yóò lè fún yìí kò ní ìrònú o kò ní àwẹ̀ nú kò ní ájì kò ní dárúbà sí kò ní jésù kòtò ọ̀rọ̀rùn kẹ́límà kẹ́lí táwùlá ìrọ̀rùn mọ́. kéde wúlá ìlànà àti ẹgbẹ́ àwọn ẹ̀wù yìí ṣe o hmm. tí ewu lára ìlànà àtà ìwọ ní àǹfààní kó kí ló wájà kẹ́límà kẹ́lí ní ma ti wí náà àwọn ìbàdà tó ṣe. ó wu àbútọ́ léèkì kó wù ó wù ó wu ojú àwọn àbú jahal ó wu ojú àbúrò ibùdó àbí ọmọ ìyá kí làwọn méjì sọ ibi àrọ́ bí bàrán àmẹ́ríkà àti àbẹ̀lẹ̀mọ̀tọ́lì. ṣé o fẹ́ ká lẹ́bí mọ ẹ̀rọ kọ́ bá sọ o ti gbà nísìn ọ̀run sọ pé àwọn méjì àti táwọn bàbá wa ṣe ọ̀kọ̀ǹdẹ̀mù ẹ̀ ló gbígbé ààrẹ ni pé ọ̀kọ̀ǹdẹ̀mù ọ̀nà wa ilé ìdáhùn ìlú òdòdó rẹ̀ ni ipe owó òsì ìdíjáàrù náà táwọn aṣọ pa àmàṣe náà àbámi nǹkan tó ń dà lóru tó ń dábẹ́ láti ń dùkà àwọn ẹgbẹ́ nìyẹn ó mọ̀ pé dájú wà ah wọ́n sọ pé àìjẹ́ ìgbàgbà mẹ́nu tí ó wà ní sọ ayé ìgbè sínú ìyá náà orí wàhálà yẹn náà ni àbúkà ní ìgbé sí ti lórí tó lọ jẹ́ pé ákìlù ìdárí àwọn èèyàn tá a bá gbé òdodo wá bá wọn ẹni tọ́nà wọn bá fún òdodo rẹ̀ wọ́n ní sákù lórí gbogbo wa kẹsẹ̀ pé sákù pé àmọ̀ pé àràbà bẹ̀rẹ̀ bí nǹkan ọkọ̀ rẹ̀ àfẹ́ ìjà ń tó gbéra nítorí pé tá a bá ti gbà á yín tá à ń ṣe tẹ́lẹ̀ àti bàbá ti fagi ni. ó ní nínú nínú àwọn ọmọ pé gbogbo káma sògùn káma ṣe kíni àwọn pé ọ̀dà pọ́ kí ni àwọn bàbá wọn tó wá kú kí láwọn àtọ́ ń pa wọn. ẹ fara sọ̀rọ̀ ẹ ó náà lọ ṣùgbọ́n ní gbogbo àwọn ẹni tí wọ́n fi lẹ́yìn sáwọn kọ̀ndẹ́mẹ̀ ní ìwà rẹ̀ kọ̀ndẹ́ káwọn kọ̀ndẹ́mẹ̀ àwọn tó ti lọ ìdí òjò gbà torí pé kèé sáwọn tó ti lọ ló ń dìfẹ́ǹdì o òun tó ń wà láyé ó ń dìfẹ́ǹdì ara rẹ̀ ó wà lọ ìdíkmẹ̀. ìgbé àti ẹ̀rọ gbogbo táwọn ti sáà di ara rẹ̀ pẹ̀lú àlòrì yẹn ọlọ́run ní àmẹ́lú sọ fún wa pé tẹ́ ẹ bá lẹ̀ ní èmi yìí lórí ti gbé wa fọ́nà èmi náà mo wá sọ pé pé náà àbúrò lẹ́rìí náà ti àbúrò náà. ìgbà yá yọ yá tó yẹ kó tó fi ṣáàtì nílé nìyẹ fàlà àbúrò lẹ́rìí náà tó àbúrò lẹ́rìí lórí wa wàlá kí àbúrò wa lẹ́rìí náà bá. ولكن اعبدوا الله الذي يتوفاكم صدق او عباره ولكن Àwùlùmá lẹ́ni àtàwàfà fún. Àbẹ́bí sọ ọlọ́run ní àbẹ́bí sọ fún wọn yín pé ìrìn kú lórí ìsìláàmù ẹ̀sẹ̀ lóró ìdíkò ìgbéra ni. Bí ní òun náà ni pé ìmọ̀ ẹ̀sìn ọba tó jẹ́ pé yàtàwàfà kù. Adùnjẹ rẹ̀. Ìmọ̀ ẹ̀sìn ọlọ́run ọba tó jẹ́ pé oní ọ̀pá ẹ̀. Kí ló sọ pé wàlákìlá àbùdùn lọ́ kọ̀sọ́ pé ìmọ̀ ẹ̀sọ́ náà mọ̀ tọ́jà yé kọ̀sọ́ pé mọ̀ sọ́nà máa dé pẹ̀lú ìjà fúnfún yé ó ti jẹ́ ìtọ́mọ̀ ìtọ́mọ̀ ní káàdì ìmọ̀ sọ̀rọ̀ yẹn. àwọn akọ́nìmọ̀tẹ̀ sí wọn sọ ọ̀rọ̀ méjì lérí ẹ̀ ní tó súnmọ́ àkọ́kọ́ akọ́kẹ́nu wọn sọ yípe ọlọ́wọ́ bá ní kí àmẹ́jì ó sọ bẹ́ẹ̀ torí wípé ìtí kẹfìrí ẹ̀fẹ́ gbọ́ láyé ọlọ́kùwà mẹ́ kẹfìrí kọ̀fẹ́ kú ẹwàjú sọ̀rọ̀ ẹkùn ìgbà kíkà náà àìdó kété báwọn so nǹkan táwọn náà lè pé tọ́rọ̀ ó ṣe yanjú so peace náà ni ó ta kí ọ̀run máa wà kò dá kí ìlú máa dàrú yóò ṣe yẹ̀rọ ní ìdílé òun ẹkú wọ́n sọ fún wa pé tó ẹ pẹ́ báwo lè pàtà mẹ́lìnà wò lọ́wọ́ ẹ̀yẹ tó mẹ́lìnà wò abẹ́rẹ́ ọlọ́lẹ́ akẹ́fẹ́ ní òní bọ́ dákùn ní bọ́ ronú ọ̀rọ̀ kú èmi lè rẹ́gbá òṣèlú ọ̀rọ̀ wọ́n adápadà parí ẹ̀ lẹ́yìn. ìyá ayíwá lábì ní àdùn ìlà àmútó wa nàkùn àwòlíyá òlìlá ìmí ìlú nínà ìrẹsẹ̀ pátámà òlìmọ́ òòtà ẹ̀ ń bọ̀ lọ́dọ̀ ní kí. lókè ká ìgbẹ́ iye àìsàn kò á ẹgbẹ́ tó kọ́ parí. wàlá yàrá máa ń náwó náwó àbàdà òmìnira kọjá àìsí ilé wà ó wà ní ìmọ̀ nípa ọ̀rọ̀ yìí. apákàsọ̀ bá wù pé kó lè máa jẹ́ ìdẹ́rù bàbá àwọn àgbègbè yìí pé ẹni tí wọ́n pa yín lẹ́mìí sí. àbùdó lẹ́bi tọ́wọ́ fà. apákàsọ̀ pé rárá ọlọ́run bá ní kí ànábì sallallahu alaihi wa sallam kí ànábì sọ gbáhùn torí pé ọlọ́run bá ti fi máa ànábì wípé ìtọ̀wọ̀ fáfúndọ́sọ náà ní pé yọ pa wọ́n rẹ̀ ó ti tọ́lọ́ bá ti fi ànábì yìí pé àwọn èèyàn tó ń bá sọ̀rọ̀ àwọn kèfèrí wọ̀nyí tó ń bá di gbàtọ̀ sọ. ọ̀rọ̀ kékeré náà ló ń ṣe kí ni o náà ló ń tó bá pẹ́ ẹ bá sọ pé ẹ gba tí mò ń sìn ìtẹ́ mi ò máa ṣe ni ó sì dá mi lójú pé ìtẹ́ mi ń sìn ìyàn gbẹ̀yìn ó sì dá mi lójú pé tẹ́ ẹ bá kú ò lórí ìtẹ́ ń ṣe yìí orí ìgbógun tàṣẹ ọlọ́run ọba yìí orí ìgbógun tí òfin Allah subhanahu wa ta'ala ó dá mi lójú pé ìparun yín ó wà lójú ni ajẹ́ yín tó gbogbo àti mùsùlùmí máa ń bẹ̀rẹ̀ lòdòdó ṣùgbọ́n tá a bàyọ̀ mẹ́rin wọ́n bá ti bẹ̀rẹ̀ lòdòdó tí àwọn ẹ̀ bá ti ń takọ̀ ọgbọ̀n kan rẹ́bọ̀dọ̀ máa balẹ̀ wípé àwọn tí wọ́n ń takò ọ́ yìí ìnà ṣáàmì aká àwọn wọ̀nyí máa fira ẹ lọ́kàn bàtọ́ ọlọ́run ọba yìí pé tọ̀ ó fẹ́ ẹ yá ọ̀rọ̀ odò fún àwọn apá àgbẹ̀ ní tẹ́mọ̀ níta lọ́sẹ̀ sọ fún wọn yìí pé ọmọ tó jẹ́ yìí pé yóò padà fi ẹ̀yìn yín lélẹ̀ tẹ́ ẹ̀yìn lágbára kankan mọ́ òun náà ní màá sí ìrànlọ́wọ́ ẹ̀ ni mò ń retí lórí torí ẹ̀rọ jẹ́ pé ìní fílẹ̀ láì bára bí ṣe dúró lórí pé ìní yí ẹ̀sìn mi padà sá. wà á wù mí orí tó àná kó nàmí náà ní mọ́ mi ní. wà á wù mí tó àná kó nàmí náà ní mọ́ mi ní. ọlọ́run bá ti pa mí láṣẹ wọ́n pa mí láṣẹ kì í mọ iyẹ̀ kì í mọ gbò lẹ́yìn jẹ́ kẹ́lí àwọn mọ̀ àyíká. sábà wọ àyà àkọ́kọ́ yìí a rí gbogbo gbogbo tọ́lọ́mọba sọ̀rọ̀ káàrọ̀ wà tó ní kí àgbẹ̀yìn sọ fún àwọn èèyàn yìí àrídé sọ bẹ́ẹ̀ ń pa ó fi ń ṣe wá àti fáwọn mùsùlùmí náà nínú gbogbo ìta gbọ́yé nínú ẹ̀sìn wa dúró lérí ẹ̀. ẹ̀rí kan ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ lórí bẹ́ẹ̀ pátá tí wàá sọ báwọn èso wàá gbọ́ àwọn náà gbọ́dọ̀ ṣe náà balẹ̀ náà balẹ̀ gbò wọn náà balẹ̀ borí wọn àmọ́ káàrà dà pọ̀ mọ́ àwọn. ìsìláàmù ní pé ó ní àkọ́jọ́ ìwọ nìkan ìdíkọ̀ ọ̀sán yẹn ìwọ gan ni jẹ̀mọ́ ẹ̀ níjà rẹ̀ wọ́n ló wà lórí òdodo nígbà mi. ọlọ́wọ́n sọ fún anábì yìí pípọ̀. wàhálà àti wọn lè kọ́lé sí ní àyíká. bí wọ́n bá ti wá ní kí wọ́n dààmú wà nábì sọ́nà lọ́wọ́ àdìwọ̀ sọ́nà tó wọ́n wà máa báyìí àwọn kẹfẹ́ rí wọ́n máa báyìí wọ́n máa pè é wọ́n ní òbò owó yẹn lè nínú gbọ̀dọ̀ ẹ̀wọ̀n ní àfún àpọ̀lọ́ nílà ẹ̀pẹ̀lẹ̀ àlàáfíà fún yóò àlàáfíà fún yóò ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ọ̀rọ̀ ọ̀gbára ní o. báwo lè gbàlá ṣe fẹ́ wà tí ò bá jẹ́ sí? ọ̀nà wo ni ọ̀nà wo lè gbàlá fẹ́ wà tí ó fẹ́ ń dà dọ́dọ̀ yẹn láì sáwọn gbà ẹ́ ẹ́ ẹ́ ẹ́ mọ́wò yí wọ̀n wò ó. Wàá fi wájà kàlí dìní àní. Àbí wájà kàlí dìní àní ìfà. Jẹ́ kí ojú rẹ ayé mú orí rẹ dúró dọ́gba fún ẹ̀sìn tó ń mọ́kò ní ẹ̀rọ. Ẹni pé mọ́ṣẹ̀ tàbá wò ni. Mọ́mọ́ gbé àwọn oríṣiríṣi wọ̀. Bọ́dà mi bẹ̀rẹ̀ tó bá wà sùn gbogbo rẹ̀ lókè. Ọba Adélé lásìkò bírèkì, Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ìdánilé náà Ah. ìwọ tó nílẹ̀ wà lọ́dọ̀ ààrẹ láti àgbẹ̀rẹ̀mọ́ mílíọ̀nù tẹ́lẹ̀ wà lọ́dọ̀ àti ẹ̀ láti ìṣàlá pẹ̀lú ògbọ́n ọ̀rọ̀ àjẹ́lẹ̀ takún tó yìí náà ọlọ́run fi sọ̀rọ̀ àjẹ́lẹ̀ fẹ́mi náà owó dúró ní ìgbẹ́ tó ń ṣe torí pé tọ́ba ti ń yà lọ́dọ̀ káàdì ìkẹyẹ ó wà ìpọ́tàjì bá a ṣe ń bá a sọ yẹn òyìnbó tábà fúnlẹ̀ mọ́ díẹ̀ díẹ̀ lè olùdáàbò sún wọn délé yín wọn kàmá ló náà tó wà mọ́ta àdánwò jẹ́ ènìyàn mọ́ abẹ́lẹ́ ọ̀dún ibi tọ̀ ọlọ́run ọba mọ́ra wa ya ọ̀nà tó máa gbà dọ́lú kálukú wò ló mọ̀ yàtọ̀ ọlọ́run wà á kì wọ́n jì hàn kálí dín ní àwọn. wà á kì wọ́n jẹ́ wà á kì wọ́n jẹ́ kálí dín ní àyíká. ayé wọ́n ti pa ọ́ láfẹ̀ẹ́ wa nàbì sọ̀tọ́ lábẹ́ tó fi wà á sọ ibi à ń síbẹ̀ nìyẹn.

torí wọ́n ti tún pa mí láṣẹ náà kí n dúró kí n jẹ́ kójú mi ó dúró tán sí ẹ̀sìn ẹ̀sìn tó mọ́ kò níbi ẹ̀bọ. látẹ̀kùn lẹ́yìn lẹ́yìn mùsùlùmí ó sì gbọ́dọ̀ sí nínú àwọn ẹlẹ́bọ ọlọ́run wá tẹ̀ gbólógún tó fún àtẹ̀lẹ́ ìṣẹ̀lẹ̀. gbogbo ń tàn sọ fún ọ yìí látẹ̀kú lẹ́nu náà. láyé láyé rẹ̀ wọ́n bá wọn dé di ẹbọ ẹbọ kí ni wọ́n pè lẹ́bọ jẹ̀mọ́ gbogbo aná ọ̀la ṣe mọ tí wọ́n pè ní ẹ̀bọ gbogbo akọ ẹgbẹ́ ẹgbẹ́ abẹ́ àbọ̀tà kí ló wà ń bẹ̀ ní ìrìn ìjẹ́gbẹ́ tó níta náà. ìlú ta sọ̀rọ̀ ààrẹ ìbọn sẹ́ẹ̀rù kọ́lọ̀ tẹ sọ ní ìsìn ọ̀rọ̀ ẹ̀bọ ìgbà á ìmọ̀ sí ìgbà kí mo sọ tó gbogbo ìdúmọ̀ tó ń bẹ̀rẹ̀ àmọ̀ ah, nǹkan tí wọ́n ń pè ní ẹ̀bùn wọ́n pàṣẹ lọ́nà yorùbá àjẹ ogbe ọ̀. àwọn obìnrin náà ń ṣe tán. adáwọn sọ̀rọ̀ ọba ọ̀dọ́ ìsọ yìí ó sì kù díẹ̀ o wọ́n tó kú díẹ̀ kí wọ́n dé ní àwọn alátàlójì. torí pé tọ́pọ̀ ti gbà fún ọdún wọn ó ti gbà pé nígbà òun sọ ọ̀dà ó ti ní fọ́ọ̀sì. ẹ̀mí ọmọ ìlẹ̀ yóò tà kù. ọlọ́ni wà láti ẹkùn lẹ́yìn náà

ó ní ah, ẹ̀rẹ̀ tí wọ́n sọ fún wọn sọ fún wọn ìtẹ́nà àwọn ọmọ ìyá ní obìnrin tó fẹ́ fẹ́ mọ̀mẹ́ ń béèrè ẹ̀ lọ́wọ́ ẹ̀ òun àpapọ̀ béèrè lọ́wọ́ abúrọ́dà ó dà wọ́n bí wípé ah, abẹ́rẹ́ tó máa sọ pé ó bọ̀ pé ó ní gẹ́ lára ẹ̀ sọ ẹ̀ bá sọ mú tọ́rí ìdíje ẹgbẹ́ ìdí ìdú wọ́n yá padà fún mọ́mì rẹ̀ yí pé mọ́mì nǹkan tẹ́lẹ̀ lọ ṣe yẹn o àdìsí wá lórí ẹ̀ o méjì lọ́rọ́ yín ta pín sí o gbéjà àdìsí àbó rẹ̀ rọ̀ tàbí àdìsí ìyàwó Hafsa nǹkan tó jẹ́ o. màmá ni bó ló ṣe jẹ́ àbó ìwọ́n àbó rẹ̀ rà tẹ́ ń pè à òun sọ yí bẹ́ẹ̀ nìkẹ́ni tó bá lọ báyẹ̀ ń wò sódìé ó lọ báyẹ̀ pé ẹ kọ́dà kọ́ ọmọ ìgbà ń tọ́tọ́ gbọ́ sọ̀kọ̀ lọ bá látọ̀ oníjìyà mo ní dà wọ́n ẹ̀. tọ́ba gbàgbọ́ tètè àbúrò àtọ́ ìgbésà káfàrọ̀ bíbá ọ̀dọ́ ọ̀la Muhammad ó ti ṣe kèfì rí sí ìdánwò ọ̀gbẹ́rẹ́ àgbẹ̀lẹ́ orí ṣe mùsùlùmí náà. tó parí dájú àwọn ọmọ kékeré yẹn gbọ́ àmọ̀ gbogbo ọ̀nà àmọ̀ jù láàmọ̀ dáàbò bọ̀ ọ̀nà àwọn ẹgbẹ́ وأياسر وجهك لدين حنيفا ولا تكونن من المسلمين. àwọn àbá àkọ́kọ́ bá mi jẹ́ lóṣù wọ́n ní ẹbọ náà ń sọ yìí ẹbọ náà ó kó sí ẹ̀ka ẹ̀ka ìdájọ́ ẹ̀rí jẹ́ àbọ̀síra wọn. ń bẹ nínú àwọn ẹbọ gẹ́gẹ́ bá ti lọ yìí pé ńlá yóò sọ̀rọ̀ bò sí ọ̀rọ̀ kìbí ẹbọ tààrà. ẹ̀yẹ̀ ẹ bá ti ṣe ẹ̀dínkù nínú ẹ̀sìn a sì ní àwọn ẹbọ wẹ́wẹ́wẹ́ náà. àbí mo gbọ́ ènìyàn bá ti ṣe ẹbọ ńlá ọ̀pọ̀lọpọ̀ àhàdìsì ló wá lórí ẹgbẹ́ mọ́ ẹni máa ti ṣe ẹbọ ẹni tó bá bá sọ̀tọ̀ sọ́nà mẹ́rin ìjà bẹ̀rẹ̀ nàmúlá. àmọ́ ọjà bẹ̀rẹ̀ ní ẹnì kan wá bá tẹ̀lé sọ́nà fàkọ́lì yà rọ̀sùlọ̀ náà mẹ́rin mú òjì bẹ̀tẹ̀. ó ní òjì kí ni nǹkan tó dájú pé méjì mọ̀kànlẹ́ mọ nǹkan ṣọ́ọ̀yù pé yẹ káwé yóò rí sẹ́ òṣùọ̀ àbóṣùọ̀ mo ọlọ́run yẹn náà ti gbà pé ọlọ́run bá ká fi bára ṣe. bẹ́ẹ̀ níyàwó kò túmọ̀ sí pé yóò lè fọkàn balẹ̀. bẹ́ẹ̀ lọ́mọ kò túmọ̀ sí pé yóò lè gbẹ̀yìn ayé ọmọ lè gbẹ̀yìn ẹ̀yin ẹ̀rú bẹ̀. àwọn kan dájú orí ìwòbí sọ̀rọ̀ mẹ́lì mú ìbàdàn sọ̀rọ̀ nǹkan méjì fún dájú ó dájú pẹ̀lú ìmọ̀lẹ́ ti dàgbé ó ṣe ọlọ́mọ bá ní sọmọrọ àlùwà sọ́nà ló wọ̀ fún wa rè mọ́nà ẹnì ọba kú tọ́jú pé nígbà tó kú kò sí ẹ bọ́ pẹ̀lú ọlọ́run ó ń dájú pé dákọ̀ọ́lá ń jẹ́ ìlẹ́ta yóò wà nìjọ náà. ìkejì tó sì dájú sí kejì ní gbogbo ẹnì ọba kú tó fi ẹ bọ́ pẹ̀lú ọlọ́run dákọ̀ọ́lá náà àbí yóò wọ̀ méjì tó dá mi lójú pinnu sọlọ lọ́wọ́ ayé sọlọ lọ́wọ́ ọ̀sìnà. ẹ̀dá kò bí ẹ̀ma kọ́ gbọ́ ìròyìn yìí pé ah, ṣé o kò sí dáàtú mẹ́ta ló dẹ́pẹ́tẹ́ ẹ̀ bá tó dẹ́lẹ̀ kan tí kébìrì ní kúkalẹ̀ tí wọ́n ní ẹni yìí o kódà ó ti múra àbí gbé oró lé wọn ọ̀lànà ọ̀bà ìgbé kódà ẹ̀sùn tó bẹ́ẹ̀ lónìí. ní ibi tí ti segin lọ́wọ́ àgbo náà àkó wa ń dàjọ́ náà ọlọ́wọ́ bá aṣẹ yóò fà á ló ní mẹ́rin wá. gbogbo ń ti sọ ẹ máa mọ̀ yìí pé òun gẹ sọ̀rọ̀ sí ìdìbò ìdílé. àdébí nínú ìtọ́jú pé oníbẹ̀ ni ọba yìí tẹ ẹbọ pàdé ọlọ́wọ́ bá sọ̀rọ̀ àgbà láwọn ẹbọ ńláńlá àwọn olùkọ́

tẹ̀lé wọn tẹ̀lé wọn ṣe bá ń dúpẹ́ iná sọ́nà méjì fún ọ nìyí ìmọ̀ kọ́ mọ́ni rò owó tí ọjọ́ àdúgbò jẹ́ kó sọ́pà nàbí ìrànlọ́wọ́ àpapọ̀ à. ẹ̀rọ àbẹ̀mí yóò bá wọn nínú fún gbígbé ọjọ́ ìbò olóòbẹ̀ ọlọ́run àkùn. tó gbogbo nǹkẹ́ yìí ọlọ́run sọ fún àdúgbò náà tẹ̀kù nẹ́nà. mo aláǹtakùn nàní ìlànà ìlú òṣèlú àwọn àfa àkàtún ni ṣe bá wọn ìbára bọ̀ láti ẹ̀kú mẹ́nà wọ́n ṣe ẹ̀kọ́ sọ̀rọ̀ ẹ̀fọ́ àbí ìpè yẹ́ yọ̀rọ̀ ìṣẹ́lá mọ̀lẹ́ tọkùnrin náà wà kúnú máa ń sọ ọ̀rẹ́ mi. mọ́ ẹ wà pẹ̀lú àwọn olóòlù ẹ̀yẹ wọ́n wá ní mọ́sí pẹ̀lú àwọn ẹlẹ́bọn atúlẹ̀ fàdákàyọ́ mẹ́rin àyè ìṣàbọ̀ wípé àbísà sọ yìí gbogbo orí wọ́n fẹ́ fi lé rẹ̀ ń dì àbí ọtí ẹ̀fẹ́ fi lélẹ̀ yìí pé ẹnu ọjọ́ pẹ̀lú ọ̀fẹ́ méjì ọjọ́ pẹ́lẹ́bọ ló fún o kọ́dà mọ́kànjá pẹ̀lú rẹ̀ àwọn àfáàní gbogbo sẹ́ni mi sọ fara náà bí sọ mọ́ ìpátá ó ń fi ń tẹ̀lé tó lọ́sọ̀ pé wà látẹ̀kùn lẹ́nà. ìyàlùkùn ṣe kí wà látẹ̀kùn lẹ́nà mi láì lóṣèké. gbogbo apáta bọ́lọ̀ kẹ́kọ̀ọ́ yẹn nítorí ń bá ẹlẹ́bọ̀ọ́ rìn ò ní mọ ìgbà tó jẹ́ pé ẹbọ wọnú iṣẹ́ rẹ. nítorí máa gba àbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ à ah, ọmọ ìbá di ṣùgbọ́n ah, ìwà ọ̀tá tó lẹ́sẹ̀ àwọn ọ̀rẹ́ tèmi ọ̀rẹ́ ẹ̀ṣẹ̀ ó ní àwọn ọ̀rẹ́ tó ń. tó bá padà ìyá ó mú kẹ̀kẹ́ nínú wa rẹ̀ tó sì ń kó lọ́wọ́ bí ẹbí ti fẹ́ sọ̀rọ̀ ó náà wọ́n lè fẹ́ sọ̀rọ̀ àgbàgbé kọ́ mọ́mọ́

olóòrà kó o sì bó o bẹ́ẹ̀ ní lẹ́yìn ànábì sọ́lọ́ wà wọ́n. ìdí tí ọlọ́run fi kó ànábì lẹ́kọ̀ọ́ ẹ̀ ẹ̀kọ́ ló jẹ́ fáwọn àmùsùlùmí ń pé ẹlẹ́bọ̀ tá a bá wà pẹ̀lú wọn á mọ̀ ní ìkọ́ṣe wọn ọ̀nà tó ọ̀nà. bákan náà ẹ̀gbọ́n tá a ti mọ̀ náà ṣe kúrò àbùsọ̀ ẹ̀gbọ́n kékeré ó náà ní àròyá àlẹ́ àwò àṣẹ ṣíárì yìí àwa la wà ń bẹ̀ ẹni tí bá ń ṣe irú yìí náà ewu tó lágbára pẹ̀lú rẹ̀ látẹ̀kùn lẹ́nà ní ẹ̀rù ṣìrìkí ọmọdé rí ẹni tó yẹ pé àlẹ́ àwò òdìdé sí ẹ̀ mo wà pẹ̀lú ẹ̀ torí pé nítorí ọmọdé wà pẹ̀lú ẹ̀ yóò kọ́ ìwọ náà ní ṣe àdìmí rẹ̀ olùdókòwò àdébí sọ́lá lọ́wọ́ àríwá àríwá sọ́nà ọ̀sán fún wa ìgbẹ́ ẹni àwọn tó ti wọ́n kọ̀ọ̀kan dájọ́ lórí lọ́jọ́ àlùkìyàmọ̀ yìí náà àwọn àdáyé tó sọ àlẹ́yìn àlùkìyàmọ̀ ẹni àkọ́kọ́ tí wọ́n ni wọ́n dá àwọn àyè ni fọwọ́n máa ní àmọ́ bá àmọ́ bá ó ní ọlọ́wọ́ àwọn ìṣúṣọ ọ̀gá mo ṣe dẹ́rẹ́ ẹ̀fọ́ mo ṣe dẹ́rẹ́ ẹ̀fọ́ náà gbogbo ẹ̀rọ ni mo mọ̀ ọ̀rọ̀ ìfàgbà ha àmọ́ àmọ́ ìṣàlẹ̀ à ó lè tí mo wá ṣe fún ẹ̀dí ní obi ṣe mr tó mo fún ọ léegun ó lè fò kí ó lè fò lẹ̀ ìjọ mọ̀ báyà bá gbogbo ẹ̀rọ lálẹ́ ọlọ́run àjẹ́ nǹkan wo ọlọ́run ní kí ló ti ṣe yóò lè kó wíńdà sójú ọ̀nà rẹ̀ ọlọ́run ọba tóun fi wá kú kú ṣe. olùkúṣe olùkúṣe tó lọ́wọ́ wọn ọlọ́run ni wọ́n kà bá ní ọlọ́pàá. ọjà nítorí mi ọjà kan lè máa máa pẹ́ lápẹ́jà jẹ̀rí òní. èrò sì dáadáa báyìí tó ń bọ́ gbogbo gbogbo ọ̀tá rẹ̀ ṣùgbọ́n àti abẹ́ ìwọ ìwọ apá ìwọ àtúntì ẹ̀rí ẹ̀ tó ń bọ́ mọ̀ sọ́wọ́ ibẹ̀. ètò ìfẹ́ nù ọ̀sẹ̀ mi.

ó ti tẹ́bọ́ nínú àníyàn rẹ̀ ó sọ̀rọ̀ pẹ̀lú tó tẹ́ kó tẹ́ fọ́lọ̀ ọmọ sọ̀rọ̀ àwọn àtàrà nìkan wọ́n sì wà á fi wọ́n tí wọ́n bìlọ̀ sí wọn nínú ọ̀rọ̀ kó sọ àmì. láti ẹ̀kú dẹ́mdẹ́mẹ́ ló ṣe. wọlé ẹ̀dẹ́gbọ́nà nínú ìmúṣirikí. ọlọ́ni wa àtẹ́jú máa wà pẹ̀lú àwọn èèyàn báyìí ẹni tá àníyàn rẹ̀ bá da tó bá wà pẹ̀lú ẹni tí àníyàn rẹ̀ ò da nǹkan nínú méjì òṣèlè ẹnì kó wọra àwọn inú àwọn méjèèjì bọ́ ẹni táníyàn rẹ̀ dáa pé táníyàn rẹ̀ ń dáa wọn ẹ̀ lè jọ rìn pẹ́ títí tí kan ò bá ti lè pàṣẹ wọ́n tù ká ní ìbára ẹ̀ yìí wọ́n tù ká ní. ẹni rẹ ẹni bọ́ wà àwọn obìnrin ní ìtọ́ bẹ́ńtàbọ̀s ìwọ́n ń borí òun bora ó wá ń bá oníròhò rì tí wọn ò bá lè kó bá owó kò bọ̀ tí wọn ò bá lè fà á bí dára tó ń ṣe yẹ òun sì kó bọ̀ iná ìfúnjẹ àwọn obìnrin ní ìtọ́jẹ́ ilé níta náà ni ó lò jáàbù náà oṣù bẹ́ẹ̀ bá ah, inú ìyàwó ìyá tí tọ́tẹ́ yìí dálẹ̀ ní ìfúta àwọn obìnrin obìnrin lọ́wọ́. pípẹ́ ìkọ́ṣẹ́ ẹni bí yọ ń rìn tóun oṣù ní jáàbù irú bàbá tí yẹn wọ̀ lọ́nà fẹ́ wọ̀ irú báàgì yẹn gbé lọ́nà fẹ́ gbé gbogbo tí yẹn yọ náà gà àrùn mí عن الإمام لا تسأل واسأل عن قرينه وكل قرينه بالمقال يقتدي وكل قرينه بالمقال يقتدي. kò ṣeé ṣe ọba ń bá ẹ̀ rìn ẹnìyẹn yóò ní láǹfààní ìṣẹ̀dá yẹn. wákùnrin ọ̀gá wákùnrin ọ̀gá ìní ìbẹ̀rẹ̀ máa bá níyàwó. ìyẹn ló fà á lọ́rọ̀ sọ́fà níbi tó wà látàkù nẹ́nu àbílẹ̀ ní mo ṣìrì kí. wà látàkù nínú àbílẹ̀ ní mo ṣìrì kí. wọ́n wà pẹ̀lú wọn nígbà tó bá rò pọ̀ mọ́ wọn wọ́n máa lílàpá. fọ́ọ̀mù ìmọ̀lì tàbí tó ju ti tàbí lẹ́bi lọ. mo wà pẹ̀lú àwọn ẹlẹ́bọ mo fi èsì jọ wọn. lamọ́sọ̀rọ̀ àwọn ẹ̀rí pé ọ̀dọ̀ ọ̀dọ̀ ọdún lẹ́gbẹ̀ẹ́ nípa ìbéèrè ẹ̀ẹ́dọ̀ tó máa pẹ̀lẹ́ ní máa wà sáré jẹ́ ẹ̀ẹ́dọ̀ olúwa ọmọ fún yín pé kí ọdún mẹ́ta fẹ́ gbà àwọn àbẹ̀rẹ̀ yìí. lókè àwọn ẹ̀rí sàfẹ́ wà pẹ̀lú àwọn ẹlẹ́bọ ó fẹ́ ṣe bí wọn. لا تكونن ولا تكونن من المشركين ولا تدعوا من دون الله ما لا ينفعك ولا يضرك فإن فعلت فإنك إذا من الظالمين ولا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك فإن فعلت فإنك إذا من الظالمين. ọlọ́wọ́ bá orí ìwò ní ẹ̀kọ́ tí ń kó ànábì rẹ̀. wọ́dà dájà min dunillahi ma la yanfa'uka wa la yadurruk. ọlọ́wọ́ bá ní ànábì bá kẹ́lẹ́ ilé ẹ̀kọ́ tá a fẹ́ kọ́. dáadáa min dunillahi. má máa pè má da ojú ìbéèrè rẹ kọ ìntòyàtọ̀ sọ́lọ́mù. Ọ̀rọ̀ ọba wa yẹpẹrẹ gbogbo ìjọsọ̀ fọ́nà ọba táwọn yẹn ń pè. Ọ̀rọ̀ ọba wa torí pé àwọn nǹkan yẹn kò láǹfààní tí ó ṣe ọ́. Bákan náà kò sí ìlera tí ó kó bọ́, mọ́ bá wọn pé etí ò láǹfààní tí ó ṣe yẹn ìdí ò ní ìlera tí ó kó báyìí fún báwọn kù. wọ́n á dájọ́ omi ìlú ní wáyé lára yóò bá òkè wẹ̀rẹ̀ àyà dúró. ẹ dákùnrin jẹ̀mọ́ àǹfààní wo ni òkúta fẹ́ ṣe. wọ́n á dájọ́ omi ìlú ní wáyé lára yóò bá òkè wẹ̀rẹ̀ àyà dúró. àfa wa àgbẹ̀mọ̀ àgbàbí inú tí àwọn tí wọ́n lọ́mọdé wọ́n mú ọ̀rọ̀ kan ń bẹ̀ yí pé ìkẹ́jú àwọn sọ́nà àbùrọ̀jà

láti pé búlọ́ọ̀kù làwọn sí láàárọ̀ ìgbé ilé iṣẹ́ má tẹ̀lé ọ̀sẹ̀ lóde fún táwọn bá wá rìn lọ bá bá rí òkúta akọ. tó ń fáyìn dáadáa ó ní àkọ́gbà àbàbọ̀gbà eléyìí fáyìn ọlọ́run eléyìí fáyìn kò dá sí láàárọ̀ ìmọ̀. ولا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك. ọlọ́run ní ànábì mọ́ bá wọn sin irú ìranù bá wọn ó ní báwọn bá tó wá rí ìgbà mi jẹ àwọn ó bu yèèpẹ̀ tẹ̀pẹ́tẹ̀ bá bu yèèpẹ̀ lọ́wọ́ rárá ó lọ́wọ́ náà dòkú ta àwọn àbájá àbù táwọn àbájá délé àwọn wà lọ kó àwọn nǹkan ẹ̀sìn àwọn àwọn wà á ní kí wọ́n àwọn wà máa fún wàrà wọn sí orí yèèpẹ̀ tá a fi ṣùjọ́ àwọn ọmọ ọmọ ẹgbẹ́ yẹn fọ́ọ̀mù ẹgbẹ́ yẹn kó àmà ẹ tó bá ní àwọn ẹgbẹ́ àwọn ọmọ kékeré àmọ̀ gbogbo wọn máa wọn máa ṣe àwọn máa mọ wọn ṣe báyìí pẹ̀lú wọn àgbà ìyẹn nígbà táwọn bá parí ẹ̀ ọlọ́run ní ìdúró sílé. ولا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك. ẹ dábẹ̀rẹ̀ jẹ̀má ẹ dákun òkúta tẹ́ ẹ gbé tẹ́ tẹ́ ń borí kẹlẹ̀ ẹ fún àǹfààní wo ló ṣe. sẹ́yìn tó lò aburú wo ni tí ó lè kú báyìí nìkan ọlọ́run àmẹ́bí tó bá wọn fẹ́ wọn ìbéèrè mo bá wọn bẹ mo bá wọn ṣe ìdílé bẹ ṣe sọdọ kò ṣe ọ̀nà fà àtẹ̀pọ̀ ọmọ bá ń kó àtẹ́bí lẹ́kọ̀ọ́ dùá ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ti ṣe ìbùdó àtàwọn akọ́mẹ́ntà dùá kódà yẹn lòdì ìdí àdúrà ló ti sọ̀rọ̀ ìdí àdúrà rẹ̀ pẹ̀lẹ́ pé àwọn tó máa ń wá mẹ́ńtà ní káàkiri yẹn àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn ibi mẹ́ńtà ní ẹ̀ ọ̀pọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ nínú àwọn èèyàn tó sọnù nínú àwọn mùsùlùmí lónìí ẹ̀rọ ìgbàgbọ́ one one million lafif. nọ́ọ̀sìnà ìkásẹ̀ tó kéde. gbogbo ndé ò láǹfààní tí ó ṣe fún wa. a fi irú sàlùwàlá. a fi irú sàlùwàlá báyìí tó gbóòórùn ewúro ẹ̀wọ̀n ènìyàn ló bílẹ̀. Látẹ̀lẹ̀ ó mi lú ní ilá. Látẹ̀lẹ̀ ó mi lú ní ilá ìlà ìlàyà fáwọ́kà àyàyà tó lójú. Ọlọ́run wà tẹ́lẹ̀ bàbá wọn bàbá wọn pé ó jẹ́ wípé kò láǹfààní tí ó ṣe fún ọ, kò nílera tí ó ṣe fún ọ, mọ́ dojú àdúrà rẹ̀ Wọ́n tó wá ń pe ṣéwù rẹ̀ òun pé ṣé òun rẹ pé ṣé òun rẹ ni kó ń bíyà bùkátà ni ó lóun ní tàwákùn ní tàwákùn wò lu ó lóun ti àtẹ̀gùn ó ti àyẹ̀wò pé àwọn ìjọba ọmọ tá a bá ti ń ṣe àwọn àwọn oníwà ọmọ bá ti rọ́wọ́ àti ọmọ ọlọ́mọ la. Àwọn agbódò ń ilá ní ìfọ̀rùn ìbò ìlànà ìfúnfà. Igbó ń pè fúnlọ́pàá ní tó ṣe. Òṣìṣẹ́ ìrìnàjò kò bọ̀. Òun gẹ́ẹ́ fúra rẹ̀ òun ló ń wọ ọ̀nà àbáyọ. Ọlọ́run ní ìwà níbi sọ bá ẹ́. Wọ̀dà àtẹ̀lẹ̀ omi inú nílò ìbẹ́ láyé ọgbà òkè wà láyé àdúgbò. Bàyìí bàyìí sàbàyìí ń dẹ́rẹ̀ ìdààmú ìdáhùn bọ̀. Bàyìí bàyìí ń dàpọ̀ àríyá ń bàbá balẹ̀. Bàyìí bàyìí sà ìwà níbi sọ bá wá ṣe bẹ́ẹ̀. Bàyìí ń dàgbà dáhùn. Ẹ̀dá kò fẹ́ ìdí àdínẹ́bí ó ṣe bẹ́ẹ̀ sọlọ́lọ́ àríwọ̀ sọ̀rọ̀ pẹ̀lú àtọ́nà tí wọ́n kọ́ ṣe fún lókè. Ìgbé ṣé báláwo ò ṣe ti ẹ̀ tẹ̀lé kọ́ ní gbogbo wọn gbà. Láti wo lórí ọwọ́ sí ẹ̀fẹ́ mi sọ̀tọ̀ lọ. وأنا أقم وجهك لدين حنيفا ولا تكونن من المشركين wàlá àtàkẹ́ òní lórí ìlà ìlú ẹ̀dá ẹ̀rọ ọ̀hún kàwálá ẹ̀dúró. Ọlọ́ni wa nẹ́bí fàáyé ń fa àríta tọ́ ọba ṣe bẹ́ẹ̀ tọ́ ọba ṣe gírí tọ́ ọba pé tọ́ọ̀tọ̀ sọ́rọ̀ ọba lọ́lọ́run. Fàáyé nílẹ̀ka ìlẹ́nu lábí lọ́gbọ̀nyìn ní lọ́gbọ̀nyìn. Tí wà nẹ́bí bá ṣe bẹ́ẹ̀ fàáyé ń fa àmì. Àwọn bá a sọ ìgbésọ̀ ìjọba ọmọ sọ fún ànábì sallallahu alaihi wasallam àwọn ọba kan sọ fún aláwọ ànábì ò lè ṣe bẹ́ẹ̀ kò lè ṣe bọ̀ fún ọ̀rọ̀ ayà yìí gẹ́ kò jẹ́ sí ànábì ọlọ́run ọba ń bá wí. wọ́n á dọ̀rọ̀ kọ́ni kọ́ni bá wí. ẹ ànábì ọlọ́run ọba ń bá wí. wọ́n ṣùkùn náà wọ́n lè bẹ́ẹ̀ sọ fún ànábì náà ló sọ gbogbo wa. fa àńtà náà ìwọ náà tá à ń bá sọ̀rọ̀ fún gbogbo tá a sọ kalẹ̀ yìí pé mọ̀ṣẹ́ bọ́ tó bá ń pe àwọn èèyàn síbi tó wà tó dójú ọ̀nà ọmọ tí wọ́n bá gbọ́ ìwọ dúró dédé lórí ẹ̀bì tó yí ọ o mẹ́ gbàgbọ́ ọ̀nà bá dé kọ jẹ́ mọ́mì ní kọ̀nà tẹ́tù mi dún nìlá wọ́n náà yẹ bọ́ọ̀lù pe nǹkan míì lẹ́yìn ọlọ́run tó o ti kó fa irúfà àlù bọ́ ọ bá wá lọ ṣe kẹ́kẹ́ ní gbogbo ń bá a sọ pé ọ̀dà ìbọn ọba lọ ṣe. fẹ́yìn lẹ́kẹ̀ ìdáhùn ìyá ọ̀sọ̀ọ̀lì ni. ó sí èyí méjì bẹ́ẹ̀ ó di ìkẹ́nu àwọn alágbòde yẹn ó di ìkẹ́nu àwọn alágbòde yẹn ọ̀rọ̀ yìí fọ́nà bá dàbí ìdọ̀tàn sọ yìí ó kó ẹ̀kọ́ pé káwọn ṣe wọ́n rí jẹ̀mọ́ àìmọ̀jà àṣẹbọ̀ o bá a bá ti lè di ẹrù wa ẹrù ayé wa táàbì mẹ́kànlẹ̀ ìjọba tí wọ́n lè bóorin ṣe àbúlé pàgídé wọn lọ́wọ́ ṣe wà nígbà náà wọn. sí mo ń sẹ́gbọ́n alhamdulilayi nínú tọ́nà sí a dó ìyá jẹ wọ́n bàtà ẹsẹ̀ wọn ti ṣẹ́gbẹ́ pé ńlá àpàràmọ́ pé gbogbo yìí pọ́tàkàtọ́ lẹ́yìn tí ó gbà ní ogun gan ọ̀nà ọ̀nà àtọ̀tọ̀ fi ìyàwó ọgbẹ́ni bàtà owó tí ń wọ̀ ní ìsìn ọdún kẹwàá yìí ń bó lọ ní kí wá sí wọn fẹ́ náà ní o ayé lọ yọ ní o. wọ́n bá jẹ́ pé báyìí ni lápapọ̀ wà sáà mẹ́jẹ̀ bó sínú sẹ́rẹ̀ torí gbogbo ẹgbẹ́ pàdé ọlọ́run pẹ̀lú ẹgbẹ́ kò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ fi ọwọ́ o ariwo tí a lè parí fún lọ́wọ́ àríwá àríwá tó àwọn sọ̀ ábà fojú lọ́dún mẹ́wàá tí òfin yẹn kẹ́ là á mẹ́ka ẹ mẹ́sẹ̀ bọ́ ni o gbogbo ọ̀nà ẹlòmíjì ń bẹ tẹ́ ẹ bá wo ẹlòmíjì bá wọn mọ́tò tẹ́ ẹ bá wo bí bírèkì ẹ bá ẹ rí tó sọ̀rọ̀ ẹ sẹ́yìn wo ni òrìjọ́ jáàmù òrìjọ́ o jáàmù ẹ̀yẹ́ ń bọ̀ kọ́ra ẹ̀ tó fún un ibi òṣùmọ́lẹ̀ yìí kò ní tó fà mí. ọ̀nà tẹ́gbọ́n gbà wọlé sí wàhálà ọ̀pọ̀ ìyá sáré mú kẹ́lẹ́ nínú ẹ̀ náà ni àti tọkọyọ ìfúra máa bú ẹ máa rú ní aráàlú ah, fún mi pé àfihàn ṣèlú ẹni náà fẹ́ẹ́ máa sọ̀rọ̀ jù àbíbi yẹn gbọ́ ní kẹ́mẹ́ ronú èrò bú bá wọn fẹsẹ̀ kó ní áà ah, ó sì ti mọ̀ kó ní olè dáa àyè máa yẹ èèyàn ló jẹ́ pé níjọ́ tí bóyá bàbùkí náà orí kọ́kọ́ fọ ọ́sà màrẹ́jì láti ló jáde ní kí ni gbogbo wa ṣe sí lábúrú ọ̀rẹ́ náà ó ti ń lò náà pẹ̀lú kí mẹ́ta lónìí ni ó ti ń kó lóyè rẹ̀ àbíbí ni àmúṣíyà ọ̀ṣẹ́ eléyìí yóò mọ ẹgbẹ́ yìí lọ bí ẹbọ ẹgbẹ́ ó dìde wọ́n mẹ́rin náà ó fẹ́ sí ìfẹ́ sọkúrú lẹ́bi rẹ̀ àmọ́ ọlọ́run máa ń máa ń sàánú wa pẹ̀lú pé akẹ́kọ̀ọ́ yanjú lọ́dọ̀ àdìdàbí nígbà tá a gba ojú ewé ìtẹ́ ijó wà láà tẹ́lẹ̀ omi ìlú ìjọba àlàyé fún àlàyé fún mi. wọ́n á tẹ̀lé omi dùn nígbà ìmọ̀ láyé fáwọn tẹ̀wọ̀n láyé dúró. fàyín máa ń sọ̀bà ìdẹ́kẹ̀ ìdàrún náà ń bọ̀. ìgbàgbọ́ akẹ́kọ̀ọ́ ìṣòro bọ́lá òdi bàbà tó mọ̀jà àtẹ̀mọ̀ kámẹ́tẹ̀mọ̀ kámẹ́tẹ̀mọ̀ yìí. àtàlẹ́ kí ó rẹ̀ nẹ̀bí o ààrẹ kò tẹ̀lé torí pé ń bẹ̀ lọ́lọ́run ti wá sí ilẹ̀ ẹ̀bùn yìí pé tá a bá ní ẹ mọ̀ sẹ̀bọ̀ ẹ mọ̀ mọ̀ ẹ̀rí àwọn kẹjọ́ bẹ̀ pé ìlọ́bí ẹ̀bùn. wàyí àǹtàlẹ̀ kan wá òun lè lórí ìbàdàn àbárakáàdà òun ilé àwọn. ìjọba lọ́pọ̀ yìí ó ti pàtàkì jẹ́ o tá a bá ní ẹ mọ̀ sẹ̀bọ̀ àní nínú ayé tá ìdè yìí wọ́n ti wá di ẹrù àwọn tó lè wọ́ wa lọ́ òṣìṣẹ́ iṣẹ́ òmìnira tí mo wò di mẹ́rù rẹ̀. ọlọ́run wá fi eléyìí kọ́ àgbẹ̀bí ìlẹ́kọ̀ọ́ wípé tábọ́ ní mẹ́sẹ̀ bọ́ lápò ìgbàgbọ́ yẹn ọlọ́run ọba jẹ́ aṣọ reality tí ọmọ ṣẹlẹ̀ fún wa nàbí. sọlá rẹ̀ wà lọ sọlá kó lè máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa bọ̀ká tó bórí àyà gbogbo ọ̀nà àbàtàgbàdìẹ̀rù wa kámọ̀jẹ̀bọ̀ ó sí náà torí wípé àlùjẹ̀ náà ṣú ọ̀fẹ́ ni ẹ bọ̀ bàtúlẹ̀ ṣùgbọ́n tó rí ẹ̀mẹ̀ méjì nípa ẹ̀tọ́ ní sọ́sọ́rọ̀ fún wa ìdàgbọ́ àṣùgbọ́n fún lọ́tà ààrẹ ìdàgbé náà mẹ́ta àmọ̀. ó sọ lọ́mọ sọ́nà máa lọ ààrẹ wọ̀ sọ yìí pé inna Allah azza wa jalla fa yukhalifu rajulan ala ru'us al-khala'iq min al-qiyamah lal qiyamah ọlọ́run bọ́ ń da ilẹ̀ ìka fàyọ báyìí tí wọ́n ti ẹjẹ́ àwọn wa òkú èyí nìkan láàrin gbogbo àdúró yẹn kí ni ẹ sọ̀rọ̀ àmì mi bẹ́ẹ̀ ọlọ́run mi lẹ́yìn ọ. sọ́dọ̀ bọ́ amújáde sẹ́ wọ́n wà gbé kalẹ̀ lẹ́yìn wọ́n wà gbé kalẹ̀ fún títí tọ́wọ́ ti fẹ́ ẹ̀yìn láti jí ní láyé gbogbo bí wọ́n kọ rẹ́kọ̀dù sẹ́rẹ̀ sí wọ́n ti páìlì ìjọ páìlì ìjọ páìlì ìjọ ọjọ́ ninety nine records kàní àrí ìjọba bá kọ́ sí mi kàní báyìí ni wọ́n ti bá sí báyìí ninety nine ìwé sẹ́rẹ̀ rẹ̀ lé o ọdún máa ń dòrò lọ́sẹ̀kì làgbọ́ ìfọ́mù alákọ̀ọ́kọ́ nígbà tó parí tó kọ́kọ́ ń tọ́ ọdún márùn-ún tí òfin wá fẹ́ tó rí fẹ́ tó padà gbáfẹ́ mílíọ̀nì so àgbọ̀n fáìlì ẹ̀gbẹ́ fún gbogbo ṣe ń lọ bó ṣe ń bọ̀ náà lóòótọ́ gbogbo rẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ o so àwọn èyí tí ìlọ́gbà àbúlá àtẹ̀lẹ́ lọ́gbà yà ń lórí náà nìjú so torí pé àìmọ̀ àdẹ́ntọ́ fẹ́ ṣèdánwó àgbọ̀n pàṣẹ náà wọ́n sábà sí gbogbo ẹ̀ ah! sẹ́yìn ní òwe nǹkan ṣe yìí. afẹ́wọ̀n àwọn abẹ́rẹ́ rèé pé wá o tó kù wọ́n jù mí tó ti yẹ̀wò dáadáa náà àwọn ọmọ ọlọ́run máa ń bínú rèé pé ah, àbọ̀nà mẹ́ka kábàámà tẹ̀lé àṣìbọ̀n àmàlà ìka mi tí mo fi sọ kíkẹ́ ẹ̀kọ́ gbogbo rẹ́kọ́ọ̀dù yìí kalẹ̀ sọ̀rọ̀ báyìí ṣé wọ́n sàbòsí rẹ̀ ṣé ẹ̀yẹ ká nígbà jẹ́ pé àwọn olówó tí wọ́n pẹ́ ẹ̀dá tó báyìí ó kú ṣe àlàáfíà ẹ̀yìn mọ̀ọ́mọ́ bẹ̀yìn náà ni yóò ti gbọ́ ta fẹ́ sọ yìí yorùbá ní ọlọ́pẹ́ èwo ẹ̀ owó ní òní bọ́m̀bẹ̀ amúlé ẹ̀wọ́ ìdèpè amúlé dámúlé ṣé ẹ̀ mọ̀ yìí pé nílùú wa yìí ṣe bá mú yẹn tó ti jẹ́ ọ̀dà ẹ̀ tó bá dé jù ọlọ́pàá ní wọ́n sọ yìí pé ẹ̀ ẹ̀ ní kó ẹ̀sìn wọ́n tún máa kọ́ ní ọjọ́ tòun tẹ́wọ̀n ni ó tún máa gùn sí àbàtí èyí tẹ́wọ̀n wọn fẹ́ torí tó bí ẹgbẹ́ ìbáṣe ní tó ní ìgbà táwọn ń bá àwọn olóṣèlú pọ̀ sí. àwọn ọ̀tá ọ̀rọ̀ ìṣe náà ṣé wọ́n ṣàgbòsí rẹ̀ wọ́n tún kébìrì òṣèlú ṣé ẹ̀fẹ́ mẹ́rin kan tó kọ́ kalẹ̀ wọ́n jẹ́ pé ọ̀fẹ́ nẹgọ́jẹ́sì pé kò rí bẹ́ẹ̀. Ah, gbogbo ẹ̀yẹ́ ti kọ́ kọ́dà ọ̀rẹ́ ilẹ̀ ìwòkẹ́ tí mo ti gbàgbé mo ṣe fẹ́ mo bìnrin lọ́mẹ̀ ó tó kọ́ mọ́. ṣe pé ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ kẹ́ni mẹ́ta yìí wà fẹ́ pé àwọn abẹ́ tá a fẹ́ ti gbàgbé. ọ̀dà kó ń kálukọ́ lọ́sẹ̀ bá ẹ̀jẹ̀ àwọn òbí kẹ́ńtẹ́ tá a rìn lé láwọn obìnrin òdìdí wà tá a rìn lé. kìí ṣègbà táwọn kékeré bá wọ́n táwọn táà tẹ̀ táà ti gbé bí díẹ̀ fẹ́ pé àlè ẹgbẹ́ ìgbà nìkan tọ́tà ìgbà lọ nìkan ọmọ mẹ́rin mọ̀lẹ́ká ti nìkan. Ah. yóò wà fẹ́ máa lọ pé ọ̀rọ̀ ti gbọ́ ẹ̀yìn ọlọ́run àní kú ó kú ó kú irú rẹ́kọ̀dù kankan mẹ́tẹ̀ẹ̀tẹ̀ ẹgbẹ́ gbogbo náà ó kọ́ ẹ̀yọ̀ kan rẹ̀ bìtọ́ kankan bàjá yìí sí ìtọ́ wà ń bẹ̀ náà pé aṣáájú aláìlẹ̀ wà á nà Muhammad abdul rasul ìjẹ́rìí rẹ̀ láyé ń pàtó ọ̀bẹ láyé ń pé ọlọ́run lọ́lọ́run òsín tá a ní máa jọ́sìn kù lódodo ojú aláwọ̀ tó o sì dúró sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ́nà ẹ̀rọ ọ̀hún ti sọ́nà ọ̀bá ìlú ọkọ̀ ìlú lẹ́nu ìyá ọ̀hún. fún ẹ̀rọ ògùn kí ni kí ni kí ni léyìí kí ni léyìí bẹ́ẹ̀ ṣe ní ìgbò náà kí ni láti máa dún wàhálà ti bẹ̀rẹ̀ ah, o. ọlọ́run ní láàbùrù màlìyàwó òsàbòsì lónìí abúlọ̀ oná ara ẹrù rẹ náà ni ẹgbẹ́ sórí ẹgbẹ́ sórí skéèlì wọ́n bá kó gbogbo àwọn tó sábà tẹ̀sẹ̀ lẹ́yìn àwọn nǹkan ti àwọn ìwé fáyè rẹ̀ sẹ́ẹ̀dì kọ́ lu sẹ́ẹ̀rẹ̀ sí wọ́n bá kó wọn sí orí òṣùwọ̀n kan fàtọ́ aṣọ fìtìlá wọ́n kó bìtọ́ ọkọ̀ kékeré ìfẹ́ kẹ̀kọ́ ṣẹlẹ̀ láyé wọn lọ́dọ̀ tó láì wọ́n kó náà síbi kan òun ń tiẹ̀ pàápàá òun ó bàdí pé ó tẹ̀sùn wọ̀ ju gbogbo ninety nine sẹ́kọ̀ gbogbo owó sẹ́rí gbogbo sẹ́kọ̀ gba yí àwọn tó kìlẹ̀ lẹ́sìn tó kún fún ìyàbọ̀ náà lójijì yọ ọba tẹ̀lé àwọn ìbàdàn sọ yìí pé nínú òtí wá jẹ́ pé tìtọ́ pọ̀ sí gidi o ó ti tẹ̀wọ́rí o kò sí aburú òfo afẹ́fẹ́ tí ó ṣẹlẹ̀ kẹ́ni tó bá pàdé ọlọ́run ọba pẹ̀lú kẹ́límà aṣẹ́rọ̀ láyé lọ́wọ́ wà á nà Muhammadu abu wasu. ìlẹ́yìn bá a bá ti fẹ́ di ẹrù wa ń bẹ́ẹ̀ lọ́ba yìí tòun tí ẹ fi jẹ́ pé ẹbọ ò ní rí mọ́ bẹ́ẹ̀ ẹ méjì á gbàgbé ra o. wọ́n á sọ̀rọ̀ bá ti là bí ìsinmi ní ìlà wọ́n á mọ̀ tọ̀lá ìdílé ìlà ìrọ̀bá. káàbù ní pé òun lòun láyé òun ìjọ òun lè gbogbo bó ti bí ìdí ayé ọmọ ọ̀fẹ́ ti bẹ̀rẹ̀. wàhálà ṣubú bẹ́ẹ̀ ni dábìlì ní ìlànà. òun ní ṣé ìdí rẹ̀. wàhálà mo dàgbà ìlànà ìlànà kódà kan kó mẹ́sì ìdẹ̀ka ní kò wọ́n kò sórí jẹ́ kò síta òun sáti mọ̀ pé òun ò ní chéńjì ọlọ́run. wọ́n lọ mú dàbẹ́ ìlànà ìlànà ìlànà. ó bẹ̀rẹ̀ àbùdá ni ká mọ̀ sẹ̀mọ̀ ọlọ́run wọn sọ fún ànàbí ìgbé táwọn tó sọ pé mẹ́tẹ̀ẹ̀ bọ̀ ìgbẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ayé ọmọ ẹ̀ ẹ̀dí ìgbẹ́ni ẹ̀ ìgbẹ́ni síbi aláàbí tí ayé bá dé ìdí wọn sọ fún àlejò náà ẹ̀rọ ọmọ ike rí ìṣe yín ẹ̀yẹ nígbà tá ẹ̀ ló wọlé ìdágbà ìdágbà rí tójú ẹ̀bí jẹ́ ilẹ̀ bẹ́ẹ̀ ni ìtẹ́ wọn sọ fẹ́ tí wọ́n tó ti sàwí ìyẹn ṣùgbọ́n ẹjọ́ bá pọ̀ sẹ́ni yẹn ẹjọ́ bá ti kí ni kí wọ́n alátakùnrin mi lọ ṣe kéré ó ti dìde ìnaka fàyín kan fàyín ìnaka ìdán mi lọ́sọ̀ yóò èyí ọba dìde ń jẹ òǹkọ́ ìtọ́lọ̀ fẹ́ padà sẹ́yìn lọ. tí ìfẹ́ ń sọ yẹn bá dé lóòótọ́ ó ní àfàlàbàlà gan tí ẹ̀gẹ́ lẹ́gùn sí lọ nígbà tó dé nígbà wo yìí dé fúnra ló ṣe ìdí ọ̀rọ̀ àfàlàgbájá rẹ kọ̀ kọ́ sẹ́ẹ̀. Ọlọ́run ní ẹ̀mí tó ti sọ̀rọ̀ wà ní nàbí sallallahu alaihi wa sallam iye ń tẹ́tà lọ́rù dùrù tọ́lọ́ ọba tó bá fi ìnira kẹ́kọ̀ọ́. ìyá ń bá tẹ́tà lọ́rù dùrù lọ́lá káàṣì bàlá káàṣì bàlá ń wílà o. o sẹ́ni tó lè mú ìnira yẹn kúrò fún ọ àpò tó fi bẹ̀ bẹ́ẹ̀. agbọ́dọ̀ gbọ́ àríyá yẹn àwọn afọ́ nínú àyà yìí náà àwọn kan rí ẹ̀rí ń bẹ̀ wípé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní máa ń kádàrá ìlera mẹ́rin tó bá wà nínú àgbẹ̀ nínú Adam Adam máa lọ ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́m ìlú ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́wọ́ bá ìlú pé wà sáré lẹ́yìn lẹ́yìn ní àbúrò àti sọ́dọ̀ ọlọ́wọ́ torí pé náà nígbẹ̀yìn ìdẹ́yìn náà sí ìtìpà sí mẹ́fẹ́ náà ní pé gbogbo tọ́lọ́ ọba ṣe náà kò ní ẹ̀gbọ́n bàjẹ́ ṣẹ́yìn tó bá ní sòrò. ìyẹn tó kà mọ́ ọmọ bìtú tọ́lọ́ ọba bá fi ìrìn akẹ́kọ̀ọ́. àwọn àyè sí ìlànà ń dà á wa ó pọ̀ ọ̀gá yíyọ ẹ̀ náà rí ìdíra lórí ẹ̀mí ìdíra tó tẹ̀lẹ̀ sí ẹ̀mí èèyàn bí àyẹ̀ àbí àárẹ̀ gbé yẹn lẹ́yìn lẹ́yìn rẹ tó ṣẹlẹ̀ sí dúkìá yẹ ẹni tó nílé bẹ́ẹ̀ lọ́pàá jáde kó tó wọlé iná bá ti jó gbólé bá ti jẹ lápapọ̀ àwọn. àbí ìnira tó ṣẹlẹ̀ sí ìjọmọlúwàbí èèyàn àbí ìnira tó ṣẹlẹ̀ sí àwọn ará aléyàn àbáwọn oúnjẹ yìí gbogbo sọ̀rọ̀ tí nìkan bá ń gbà wá pátá ọlọ́run tí ìnira kan bá kàn wà níbi sọ́dọ̀ náà ọ̀rọ̀ sọ́dọ̀ náà. wàá yí ìgbà ẹ̀ lọ́dọ̀ ọ̀pọ̀ òbí lórí ìwà Ìfọ̀làwó ìláhù, òṣèlú tó máa mú ìrà ẹ̀kún òfin ọ, àfọlọ́wọ́ bá nìkan náà, tẹ̀gbọ́ta bá ti gbọ́ ilé ìyé, tí kò bọ́ wá sàárẹ̀, ó mọ̀ nígbà jù ọ̀rọ̀ tó bá wò. Ó ti gbọ́ yé pé àárẹ̀ tó ṣí ọ yìí, ọlọ́kọ̀ bá ló mú wọlé òun náà ló sì mọ bí ó ṣe mú lọ. ìyá ò sọ wípé ká má lo àwọn àbúgbàbù àwọn ìfẹ́kọ̀ọ́ ọ̀nà tá a bá lè gbà ó jẹ́ náà láàyè bí a kò lọ sí ìtò èkó bí a kò tó jọ ara rẹ pẹ̀lú àwọn nǹkan tó jẹ́ nǹkan tó ń bá ètò tó jẹ́ aláyè mu. ṣùgbọ́n kò ní tẹ̀fẹ́ wá ìtọ́nà òun lọ ní india bá ti rí wò sọ̀rọ̀ káwọn ọ̀gá ti yá fún akẹ́bá yá kí ló fẹ́ tó bí mùsùlùmí ti ọkọ̀ gbọ́ yẹ pé ìnira ń bọ̀ yóò fi ọlọ́run ọba yóò tẹ́sí wa pẹ̀lú àwọn àbẹ̀wò kan látàṣe farawọ ìlà o. ńláàrún ṣùgbọ́n wà bẹ́ẹ̀ pé ní tó wà ìlà yìí náà kò sẹ́ni yóò mú kó àwọn aláàbò sáwọn gbogbo nǹkan táwọn sọ yìí pátá ló tẹ̀lé kí àgbẹ̀bí sọ̀rọ̀ wà lọ. ṣé lórí ara àgbẹ̀bí gẹ́gẹ́ ni kò rí àdánwò. àhásímà náà tó lórí ìtọ́jú ayé kúlù àwọn náà wà ó ń ta ìwúta lọ́wọ́. أهلكنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. Ìjọba àti lọ mú dání pé kó jẹ́ ẹni ọlọ́ọ̀ nínú wa. Àdáwò kà. Àdáwò bá ṣẹlẹ̀ sí àfa ìlọ́wọ́ agbáńlé pé. Kára mọ̀ sáà tó bá jẹ́ ọlọ́ọ̀ni kọ̀ọ̀kẹ́ lè ṣẹlẹ̀ sí wọn àdẹ́wò a máa ń jókòó yí pé kí n bá wọn bọ́lá wọn lọ́wọ́ àbáwò kan rẹ̀ àìmọ́ ṣe bẹ́ẹ̀ o àmọ́ àrẹ tó ṣe bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ kejì náà àwọn àlùfáà náà kọ̀ọ̀sì àní nínú ọ̀sẹ̀ náà àlùfẹ́ nìyẹn ó mú ìsáyẹ̀ ènìyàn wá wẹ̀yìn pé ẹnìkan ti fi lọ́wọ́ sí náà rẹ̀ ọ̀gbẹ́ níbi tá a dé yìí náà bábí láàgùn tá a dé yìí kí lọ́ọ́ fẹ́ gbé wá sí àlejò hmm. nínú ọlọ́wọ́ lọ́wọ́ ìyàwó ẹni rẹ̀ wò yẹn o ṣàbẹ̀ yìí kéwòn bẹ́ẹ̀ ti akọ́wọ́ kú ọlọ́wọ́ ti tẹ́ kò tó wàhálà bí àwọn ogun mi sí ẹ̀ka nígbà tó wọn bẹ́ẹ̀ dé yìí ṣé wọ́n tó máa fi kàn hamsul bawl ọlọ́run nígbà ẹ̀sìn lẹ́kùn mọ́ndé tọ́ rẹ̀ ẹ̀ má jẹ́ olè tọ́ mọ́. Mm. kó má ṣe kí ni má kó má yẹ pọ̀. eré tó ti wà lọ tó máa ń pàṣẹ òyìnbó sì èbó sì ń bọ̀ ǹjẹ́ ariwo ti sílé ìbá ọlọ́mọ ni àdánwò rẹ̀ òun náà ló sì mú wá bàbá bá wa wò lọ pé àá ibi bẹ́ẹ̀ kọ́. Wàní máa kúrò lọ́la, wàní mi lànà lọ́mọ àgbàlá mi balẹ̀ àmì lò. Lànà lọ́mọ àgbàlá mi balẹ̀ àmì lò. Kò sẹ́ tọ́wọ̀ bọ̀ yín dáwọ̀. Àwọn ọ̀dẹ́ ṣe wá pàdé yìí. Kò síbi tí ọlọ́run ò sí lè gbàdá yẹ̀wò so àfọmọ àwọn oníbàdì wa ọba má rìn bẹ́ẹ̀ ọdún kìíní ọdún kejì kò bí mọ́ ẹ̀hẹ́ tó bá pé sọlámẹ́ta bó lẹ́sí ẹ̀dá kí rìn rìn rìn síkì. Ìsìnlẹ̀ ní kó lè mú sí ìbàdí wá sájà ìbàdí wá láàbí láàrin ìṣẹ̀lẹ̀ Kò sí ti tọ́lọ̀ ọ̀pọ̀ ìṣàkẹyàwó sọ̀rọ̀ náà wọ́n gbèrè pọ́jọ́ pẹ́ pípọ́ nígbà bá wá gbé àtẹ̀jẹ́ wa ṣé kí èèyàn gbà kí èèyàn má lò ṣé má wá lọ sọ kí èèyàn wá dàgbò kí ló fẹ́ jàgbọ́. nígbàtí ọ̀tàjà ńláde máa lọ́ọ̀mù sí àárín ìyáni náà àgbọ̀lẹ̀ ọmọ ọ̀láde wàá lọ́ọ̀mù sí àárín ìyáni náà tí ò bá ti kọ́kọ́ dókòó lára rẹ̀ àdánwò bá dé yọ ọ̀nà ọ̀jẹ̀ bọ́tà fúnlẹ̀ kan. ó sọ́lùwà rẹ̀ àwọn ilẹ̀ fi máa ń rí àwọn àǹfààní tó ń mú lórí nígbà pàrí lórí wọn. tí wọ́n fẹ́ ṣe wáàdì tí wọ́n kọ́ kí àwọn yìí lọ. wọ́n máa ń ṣe o. tí wọ́n kọ́ jù lẹ̀ lọ. إن يمسك الله بضر يمسك الله بضر فلا كاشف له إلا هو àwọn afọ́rin kí ló wá fà lọ́wọ́ fún bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ìkẹ́dínú òbí ni ilé téèyàn bá jẹ́ ẹni ọlọ́run kẹ ọlọ́run abẹ́ amẹ́ tẹ̀sí yẹn bẹ́ẹ̀ abàdéwò kẹkẹ yẹn ìtọ́ fi ṣe bẹ́ẹ̀ fún ọ òní wípé tí èèyàn bá ti ń súnmọ́ náà òun súnmọ́ náà súnmọ́ náà sọ wípé òun ṣe bàárà gbogbo tó wà ní kò ṣe wákàtí bárò kí ni. Mọ́nàfílà òru díẹ̀ díẹ̀ òun ni mo ṣe dáàbà rẹ̀ lọ́dẹ̀ tó ọ̀sìn lẹ́kọ̀ọ́ kan tó bá tó ráyè ó sáà ti gbogbo àwọn ọ̀kẹ́ yẹn sì láwà ewu bí olóbi ewu bí lọ èèyàn fọ́n tó gbogbo nǹkan ègbórí ìgbọ̀ gbogbo ní sáà gbà wọ́n bá bá jẹ́ pé ọlọ́run bàtà bí wọ́n dáa ṣe wọ́n dáa ṣe ojú ń sún ojú ń sún mọ́jọ́ ìwọ́n wọn dábì. bí èyí bá ti wá ń ṣe lọ bá wọn bá dàsí kò kan ṣètò ọ̀rọ̀ mọ̀ sọ fún yàrá wípé a ò ti wá di ẹjọ́ náà báyìí. ò ti wá di ẹjọ́ náà wọ́n ìgbà tó fi ṣàkóso àrùn náà. kágbó àárín ẹ̀yẹ́ nù wúyẹ ìgbà tó ń fúnra ìṣọ́nà wà lójúmọ́ tó bá kú twenty four hours rẹ jẹ sí mẹ́ta tí ìrẹsì ọlọ́run bọ̀ bẹ́ẹ̀ kó dà kàlá yìí. ìṣùwọ́n bò bẹ́ẹ̀ láàyè nǹkan nínú tó ń lọ ni. ẹ̀mí wà lọ pé á. Ah, àwọn náà lọ́mọ tó sọ ọdún sọ ìtọ́ ọdún kọ́ lọ bẹ̀ kódà à ń jẹun gẹ́ ní ìjà kí ni. wọ́n ti dáadáa lọ́wọ́ bá nífẹ̀ẹ́ rẹ̀ yọkọ̀ tó ju àdéhùn kan jẹun máa bẹ́lẹ̀ yìí rẹ bó ṣe ń bẹ́lẹ̀ yìí yẹn gbogbo gbogbo ìbálẹ̀ bẹ̀rẹ̀ ara rẹ̀ níbẹ̀ yóò tún wá fún ọlọ́run pé ah ìwúrú tún bọ́ọ̀lù mi yà Allah ó lè yí hàdà làhàm wọn lọ́wọ́ àdéhùn òdúró bá mú kó bá mú kó yẹ oṣù kan náà nípa ẹgbẹ́ gbọ́lé ìtúmọ̀ ìtúmọ̀ ni bó ṣe ń gbọ́ yẹ bó ṣe ń gbọ́ yẹ gbogbo títẹ̀ ìṣàkóso أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم ولباسا وضروا وغسلوا حتى يقول حتى يقول الرسول والذين آمنوا nínú bíbẹ̀ ń bẹ ọlọ́run ọba yóò fi àdánwò kan òun torí ẹ̀ṣẹ̀ rẹ̀ àwọn kíkà ń dọ́ àmẹ́ torí ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ ọmọ nǹkan ti bá gbọ́ díẹ̀ rẹ̀ inú fà tábàlọ́ bẹ́ẹ̀ láàárẹ̀ òkè àtọ̀gbẹ́ láàbà ọ̀hún olóòtú nítorí ìgbà tó mú ọ yìí alọ́ọ̀lọ́ ló mú wa ó fẹ́ fi fọ́ ọmọ ẹni ó fẹ́ gbọ́ díẹ̀ lẹ́yìn nínú òkè ni lóòdù ẹ̀ṣẹ̀ rẹ̀ ṣé ìgbà tó bá wọn fẹ́ fọ́ ọmọ kó o kó mi ẹsẹ̀ tẹ́bi ṣírí kù lọ gbà lọ. ààrẹ tó ṣe wọ́n tó àbí ẹsẹ̀ rẹ tẹ́bi ìwà ṣẹkọ pẹ̀lú Allah subhanahu wa ta'ala wọ́n jẹ́ ọ̀gá gbogbo ẹ̀sẹ̀ náà bá wọn. káfíńtà ti bẹ́ẹ̀ rẹ ọlọ́run kan fi àdẹ́wò kan ẹ̀ èyí tó bá dé lọ́wọ́ àmẹ́ kódà á tó bá dúpẹ́ pé ọmọ àdúgbò wọ́n ní èyí tó jù bá ń lọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mọ̀mọ́ ṣùgbọ́n bàbá ọkọ̀ sẹ̀lẹ̀ ìgbà abúlé wọ́n bí láti tẹ́kọ̀ọ́ sílẹ̀ ẹ̀rọ alhamdulillah. ló fà tó jẹ́ pé àrẹ́bí sọ́lá lọ́wọ́ àrẹ́wà sẹ́lẹ̀ wọ́n ní àrẹ́bí tó bá ṣe dára máfẹ́ ẹ̀rọ alhamdulillah ẹ̀rọ ibi tí wọ́n ti sọ Tábẹ̀ ò bá sí nípa wọ́n ti yẹ́rẹ̀ alhamdulillah alákùnrin rẹ̀ hàn. Nígbà wọ́n mọ̀ wípé ìṣẹ́ lè ju tó tẹ̀lé yẹn. إن يمسك الله بضر وإن يمسك الله بضر فلا كاشف له إلا هو kò sẹ́ni tó fẹ́ mú àdẹ́wò fún òfin yẹn ìdúró ọ̀bà lọ sẹ́gbẹ́ ìdájú àníyàn yìí gbogbo tó kálukú wa ń bá fira ní wàhálà ẹni tó lè mú kú òfin wa ò sí àbọ̀lọ́. ṣé ẹ bá sáré ìgbẹ́ni tó bá lọ sọ sí ìṣòjọ́ tó ń pàpọ̀ lè fọ́ lọ́nà àbíà ó lè fọ́ lóògùn bọ́ọ̀lọ́ ni ó fọ́ so wọn kọ́ wọn kúrò náà bí àbá ọba mi kúrò náà bí àbá tó di yé so ọlọ́run ọba nìkan tó máa ń lọ́mọ mú nǹkan yẹn bò. ìyá ṣáàkì àbíkì náà tàbí kó bí máa kó di máa báyìí wá ní tàbí kí àtìmù káwọ́ báyìí wá ní tàbí kí àtìmù káwọ́. má pariwo ọlọ́gá kiri yá ṣáàkì àbíkì látàṣìkú bí máa kú sí bá. ọ̀pọ̀lọpọ̀ wa ẹni máa ń ọ̀pọ̀lọpọ̀ wa bá ṣe rí ni pé nítorí mi bá bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ àwọn tó ti ṣiṣẹ́ nu wa yóò kàn wọ́n láì kò ní wá sọ bọ́lá ìgbà tí ń jẹ́ ìjà wọ́n aṣọ ọmọ ti ní yàtọ̀ entertainment ni bọ́lá kọ́dà yóò ní ẹ̀mẹ́ ìjà lámọ́tò wọ́n mú ju jara. Yàtọ̀ ìlà wíìkì láàárọ̀ ṣe fún mi màá kò ti bá. Ṣùgbọ́n tó máa ń pẹ́ ọlọ́mọ àdáwò kankan gbogbo gbogbo ayé ìròyìn ọlọ́run fún. Gbogbo ayé ọlọ́run fún. فيا ربي بذلك حسبك الله فيا ربي بذلك حسبك الله سبحانه وتعالى kò sí ẹnìkankan nínú wa tó filẹ̀ ó sì ń mẹ́ńtọ̀ wa wá gbé nǹkan wá nìsín kò lè sí ẹnìkankan tí ò ní rí àdánwò jẹ kọ́kọ́ gbà yẹn kò sí ẹni náà kò sí ẹni náà. أو ما شاء أن لمظالم جنبه وسيئه الله سنة داود Wà á jẹ́ ẹni náà tí ẹ tún bá dánwò rẹ̀ ṣe ń lọ ọlọ́run wà á tún lè fi dáadáa kẹ́. Bàbá káṣí padà wù nílá wù. Wọ́n bá yín lórí ní kẹ́lẹ́ fáyé máa rọ́ ìdánilbádúrí ìdílé mú ní ìmọ̀ ìyàṣá. tọ́lọ̀ ọba ní dákẹ́rẹ́ tọ́lọ̀ ọba fẹ́ fún ọ ní dáadáa kan. wà á ṣe ìròyìn rẹ̀ kàlọ́ sẹ́yìn ni. tọ́lọ̀ ń bá ti gbèrò dáadáa kankan. bàbá àwọn ọ̀dà ìwà kiri. àjùlọ ọlọ́run àánú ọlọ́run tó fẹ́ ṣe fún ọ yẹn tí ó sọ mí kó mọ̀tọ́ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa oníkàkì ìdára lódodo àlàyé nù hàkùnì àlàáyínú ojú burúkú àrẹ́bì ni wọ́n ń bẹ àṣìṣe ó sì ń bẹ lọ́nà ìka nínú àwọn ẹ̀sábà mọ̀bẹ̀ kọ́ nínú àwọn ẹ̀sẹ̀ tó ní payọ̀rún kíákíá níbi ìtàgbọ̀rọ̀ rẹ̀. ṣùgbọ́n ọba tó dá tó dá àwọn ẹ̀ náà ó sọ fún ọ wípé tóun bá fi fẹ́ dáadáa kankan gbogbo àìlù tá à ń sọ yìí pátá wọ́n ti sọ fún kọ́kọ́ dọ̀dọ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni gbogbo wa gbogbo wa sí náà ìtọ́nà bá fẹ́ lè kọ́ láti dẹ́wò yẹn bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó dá padà bọ̀ kó dàpọ̀ ọjọ́ bàbá màgbà yìí. Hmm. so asùn ní pé ọlọ́run bá ní kọ̀ǹtù ayé kò kọ ayé lẹ́nu kẹ̀kẹ́ lọ́wọ́. a ní kọ̀ǹtù ayé o. àbúrò mi bá mẹ́nu ni. so kájú àárín yẹn yé kó dẹ̀ yé wa yé pé Allah subhanahu wa ta'ala òun ní sọ pé ẹni tábùrú mọ̀ sẹ̀lẹ̀ síbẹ̀ èmi sọ pé ẹni kí n dára mọ̀ sẹ̀lẹ̀ sí ẹni tí àbúrò àbúrò

ṣètọ́n ó máa ń tẹ̀yà ń tiẹ̀. ó gba mú nípa wípé kò gbọ́ nǹkan tá à ń sọ yìí. á ń bilẹ̀ yìí pé tó o bá tiẹ̀ rí ọ̀tá àtọ́ wá ní ṣètọ́n kí ló ṣe fún oníbàjá tó bá rí ṣe ń kẹ́kẹ́ ó kà ń dẹ̀gbù ẹ̀sìn dẹ̀gbù ẹ̀sìn tó bá rí ajá kọ́ tó ń gbó tó bá rí adájí ní pọ́tọ́tọ́ ìṣọ́kù tàkàrà tó fi bàjá o tó bá polówó rẹ̀ sí pọ́ pé wo bá mú kíní dé o tó sì mú dé o ó ní sinmi àbọ̀ ní sinmi dúkọ́ bá bá jájà lọ. ọ̀rọ̀ yóò yá mi. gbogbo àwọn àìnù ni o àwọn sákàrọ̀ ni o àwọn gbogbo àwọn tẹ́ ẹ̀gbọ́n táwọn ẹ̀yẹ́ lọ sí sáwárì ìfúráyé o tí wọ́n fi lóko ẹ̀bọ̀ tí gbogbo wọn ju ajá sí ní pé bóun ní dẹ́kun níta yìí mú délé tó mú wọn ju ẹran tí ń pariwo ládùúgbò kí ní àdúgbò ọgbẹ òkè tí bàlẹ̀ yìí jẹ́ èyí ní ẹ̀ka ẹ̀ka ìṣèkí ní bàbá yìí dàgbé níbẹ̀ lẹ́kọ́ darí sí nǹkan tó yìí lọ ó wọ lọ ẹ máa ń bọ̀rọ̀ máa sọ̀rọ̀ yìí pé kó ní àwọn obìnrin rábìlì falapa kó ní àwọn obìnrin rábìlì náà tó bá ti ṣe yẹn jẹ ó ti fẹ́ fẹ́ ṣe díẹ̀ ní gbogbo wọn.

èèyàn ń tẹ̀síkà mọ́ọ̀mù bìtòrè tẹ̀síkà bá ti gbó àárín ìyẹn kò sí mùsùlùmí ẹ̀kan tí alákọ̀ọ́wà ní ọjọ́ òfin ah, ọ̀rẹ́ ti pé wọn alákòóso bá lẹ́nu gùn jà lọ. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إذا ذكرت محمدا àwọn sábà ló pẹ́ bọ́. Bàtàdé nàdé ṣé Mùhàmmádé bá mi kúrò mọ́ sọ̀rọ̀ bàtàdé. Ìwọ sọ ni pé gbogbo àtàdé òkà máa ti kàn ọ́. Táàsì àmì níbi ṣe sáńdáàdì àdánwò rẹ̀. Òkìlá àdájá òun sábà sáńdáàdì àdánwò rẹ̀ yìí pé tí èkó bá ṣẹlẹ̀ bí mi ti ẹ̀ sínú sínú mo kọ́ bẹ̀ kó ìjọba bá nàbí. kí n fọwọ́ ẹsẹ̀ sí láti ọ̀tọ́ mi ń lò yìí mo wá fi wọ́n tàbí nàbí ìgbé olólè dúró lẹ́pẹ̀ẹ́ tàbí nà. bí èèmọ̀ ti ọkọ̀ gbọ́ ìròyìn tẹ́lẹ̀ náà bí i àbá olùkọ́ ẹ̀sìn lọ́nà ìjọba wà náà jọ wa èyí má náà jọ wa kó tó di ah, owó owó lẹ̀. mo sáà ní sáà yìí ni mo ti kí wọn ẹ̀já pààyàn ọ̀hún. ẹ̀kọ́ yìí ó ní ń kọ́ wa ní tàwa kùn wọ́n tẹ̀ fún ká lè fa lọ́lọ́ káti lè fi àlámọ̀rí wa mọ ọlọ́run pé ọlọ́run ló ní àlámọ̀rí lọ́dọ̀ ó sọ pé mo sí ìgbòmí ní. ẹni tó bá wù ọlọ́run ẹ bó ṣe sọ ẹni tó bá wù ọlọ́run nínú àwọn ẹrú rẹ̀ ilé máa ń fi ọlá rẹ̀ bá ẹni tó bá wù ọlọ́run nínú àwọn ẹrú ẹ̀ òun ó sì fi ìkẹ́sì kejì ilé òfin kàlá dẹ̀wò bó ṣe wù ní sẹ́yìn àsìbáàbù lè wà ìtọ́nfà ìtọ́nfà ìtọ́nfà ṣùgbọ́n gbogbo ẹ̀kọ́ àti gbé ọlọ́run náà sáájú. yòòṣì bíbí yìí máa yọ ṣọ òṣèlú ìbá ìdílé wà ọ̀rọ̀ ọ̀rọ̀ náà ẹ wá bẹ̀rẹ̀ yìí pé kí ló máa dọ́dọ́ tó wà wà nǹkan fúru rọ̀ṣẹ̀. ó ní òṣèlú ọba aláforíjì oníkẹ́lò tí n bá fi àdáwò fọ́ mo fẹ́ foríjì òní. sọtẹ́ bọ́lá sunilwa anam ajaba ni amri mu'min amma bari mu'mini man ji man sai manan tidara ma sai ta kara shi ne rodo yo su dubai ti ya guru ba sai sinan ko sobar yo se duru ko to amma do dumme ji wawo idan do mu wani yo e ya sahiba la hammi ah إن الهم فرجوا إن الهم إن الهم فرجوا أبشر بخير أبشر بخير فإن الفارج الله فإن الفارج الله أبشر بخير فإن الفارج الله ó ní òun ní gọ̀fún rahim gbogbo máa bá ti bára wa pátá tí ọba ti ń wà ní ipò àdáwò kan síkè yìí mọ́ra dípé ọlọ́run fẹ́ fi pọ̀ mọ́ni wàlọ́ọ̀yìn ìgbà ní ìmẹ́ torí pé ìlú ìlú ìwé náà ẹlòmíì bẹ́ẹ̀ ó lè kàwé kọ́ lọ́wọ́ fẹ́ fi dọ̀wọ́ kó sì wà ládàrú kan tó lè dìbì kọ́ọ̀sì wọ́n wá òpin á àmúṣe ti mọ́ ọba tó wọ́n lò bẹ́ẹ̀. Ìyá sọ ìbálẹ̀ àmì ìrìnàlẹ̀ àmà ìbàràn tí ó rọ̀ àmúṣe bẹ̀rẹ̀ àrẹ náà máa rìn dáwọ́. أبشر بخير أبشر بخير فإن الفعل ti dáhùn lọ́rùn. táwọn àmúlọlé nìyẹn ni pé oníkálukú wa ti clear rẹ̀ kọ́ńtẹ́ ní àdánwò nìkan o ìmọ̀ ni ó gbà wá ń ò di fáyà rẹ̀ ẹlòmíì ń bẹ pé ah, subhanallah ẹlòmíì ń bí àtúnṣe gàlà àdánwò rẹ̀ wá kó tó rí ẹlòmíì ẹ̀ka mọ́ ìṣọ́ra ìrọ̀lù ti wọ lọ́tẹ̀kì tó sì ń parí lọ́tẹ̀kì kò ní gbogbo ẹ̀ náà lọ bọ́ gbogbo ẹ̀ náà smooth lọ ó tó parí báyìí náà pàṣẹ àlà ó ti rí tẹ́lifíṣẹ́ tí ẹ̀ náà lóde wọ́n jù. kèé sépè ìbò náà wà àgbẹ̀wà ọwọ́ alẹ́ jẹ́ kó rí ọkàn fọ́ sẹ́rú jẹ́ kan ah, rí ah ẹ̀rí ló fi ṣe náà á sẹ́rù kò ní ìlágbára paracetamol gba agbára rẹ̀ ọ̀ka ọlọ́run lè gbé fúyẹ́ tó bá ń fẹ́ lómi yọ ọmọ ìdúrà wọn ṣùgbọ́n pẹ́ẹ́nì kan tẹ̀lé àdánwò nìkan kò sí o tẹ́gbọ́n pàdánwò ni wọ́n wà mọ́ fi tàn kó onú ìsìlámù ó sọ fún pàdánwò ọkọ̀ wọ́n lóògùn àrùn tẹ́lẹ̀ kéṣeké ni. ẹ ẹ láti sọ fún mi pé nǹkan ó ṣẹlẹ̀ sí nǹkan ó ṣẹlẹ̀ nǹkan ó ṣẹlẹ̀ ní ìmọ̀ ṣùgbọ́n nǹkan ó ṣẹlẹ̀ tí mùsùlùmí jẹ́ kọ́mọ̀ yìí wọ́n á pẹ̀ bẹ́ẹ̀ àgbẹ̀sẹ̀ wá wà yìí o wọ́n á pẹ̀ bẹ́ẹ̀ wà wà o wàláì tọ́lọ́mọ ti ẹ̀ o ọmọ ọlọ́mọ ọkàn yìí mo ti sàfáì ní pé wọ́n ti sọ fún mi pé nǹkan ó ṣe ní àbísẹ́lẹ̀ yìí ò rí ẹni àbí ààrẹ nǹkan sọ̀rọ̀ ẹni kìfèrè jù láyé ààrẹ o ààrẹ láàyè láàyè lọ ọmọ ọmọ ìṣẹ́ wọn ṣàbọ̀nà àwọn èèyàn ń gbàgbé lọ o ló jẹ́ tá a bá lọ bẹ láàrẹ wò ẹ mẹ́rin wọn níbi tàwọn hídùú o hmm. wọn ò promise ìbára yẹn ọ̀yà pé ẹ̀ bá síkì. ṣe bàbá ọlọ́pàá yóò pàdé fún yàrá ìgbà ìsọ̀yà bóyá àwọn ọmọdé bójú lórí ẹgbẹ́tẹ̀gbọ́ òun ẹgbẹ́ òfin ló ṣe é yẹ kó fáwọn èèyàn torí wípé tọ́wọ́ yẹ kí ibi tọ́lọ́ kára àti yọ tó fún wa yẹ kó tó wá da sí ọdún ìrú. wọn ò promise yẹn náà àfíà rẹ̀ káwọn náà máa fi inú ọkàn wa pé tó ń ṣe ìdàgbò ẹ̀kẹ́ náà yọkọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ah, ó ló ṣe ara rẹ̀ yìí ìdókù ni pé àjọ máa bú mi níta òfin ìlú ẹ̀ síbi ẹ̀sán mọ̀já ní sùúrù ìbéèrè ọ̀pá ní bá sọ àdá àtò ní gbogbo ẹ̀sán bá dín bá mi alhamdulillah tó wáyé bí máa sábà ọ̀gá nǹkan náà ni alhamdulillah ẹ̀sán mọ̀já bá dé bi pé asọ̀pá àmọ̀ṣẹ̀ bọ̀rùn torí wípé kó gbogbo nǹkan ìbá aṣọ lọ́ba ni pé àtẹ̀rẹ̀ رضيت بما قسم الله لي أبوّلت أمري إلى خالقي أبوّلت أمري إلى mọ̀ rí wálẹ̀ báwọn ìgbé ọlọ́run máa ń fi aburú kẹ́yà ẹ̀dẹ́yà èyẹ làwọn sọ́bàrà lọ́kọ́ ọdún lọ́mọ́tò mọ́tò so ẹnìkan sáà bí orí búntì ẹ òun kà sórí búntì nínú ìṣẹ̀lẹ̀ yẹn kálẹ̀ ẹni tó gbé bàlá tó yín ẹ̀bọ̀n mọ́ ẹ̀bá ìwà lẹ́nu ní ṣe sùúrù ni ẹni tó pa yẹn náà ó sì kú bẹ́ẹ̀ ni kálẹ̀ ẹni tó fún yẹn tó lè bẹ̀ pààyà báyìí kálọ̀ bá ní sùúrù ni yóò yìn bá yẹn náà tó kà dùn ní táìmù yẹn náà ni yóò ṣùgbọ́n ìṣòro ibú bí ṣẹlẹ̀ ọlọ́mọ ṣùgbọ́n asìlú gbogbo ọ̀rọ̀ pátá ọ̀wọ́n náà bá sùn káwọ́ tá a lé wa tá a bá ti wá wà nínú àdánwò kan ká máa mọ̀ yìí pé kò sí ni àdéhùn ọlọ́run bá ti ṣe ó dá mẹ́rin ọ̀nà àbáyọ wà náà ní yẹn. Ìyá ìrìn tó yá sọ́jà gbogbo sẹ́kù ládàáwò pátá. Allah subhanahu wa ta'ala ó ti parí ẹ̀rí pé ìjọ kẹ ọ̀nà báyìí ó di ọ̀rọ̀. àmùsùn ti bẹ́ẹ̀ ti bàyí ńlá ìbáàrí dáwọ́ àmùsùn ti bẹ́ẹ̀ ti bàyí ńlá ìbáàrí dáwọ́. mẹ́mú wà ní ẹjọ́ ìjàkámu náà bíi kí ọ̀nà gbé ọ̀ ah, eléyìí kò sí ní tàbí mẹ́wàá tó bá ń lọ ìgbésẹ̀ àwọn àmì yà pátápátá ẹ wù àdébí Ibrahim nípa àtọ́mọdé ẹ wọ́n tó tóbi mm-hmm. nígbà tó ti fi dáńkọ́ ó yára dáa yóò yára yìí. أبشر بخير أبشر بخير فإن الفهد ó yẹ pé ààrẹ ló ń wẹ́ nìkan nínú wa táwọn wò yí pé ká ṣàlùmọ̀ bóyá yìí ti akọ́rọ́ ààrẹ yìí kódà wọ́n ti mílì ní sẹ́ńtẹ̀ المشير بخير فإن لذلك الله. pátápátá wa ẹ má jẹ́ àpẹ́ káwọn èèyàn táwa lọ bí ẹ bọ́ o nítorí ọ̀sẹ̀ kan wà téèyàn máa wẹ̀ tí máa jẹ́ kí wọ́n yẹ̀wò lédè pé àbíkíní kan wà gẹ́gẹ́ kan bẹ téèyàn bá fi gbogbo àwọn ọ̀nà táwọn èèyàn tọ̀ tó jẹ́ pé àwọn sùnkárù wọ̀tá fi ń bínú sí wọn ká ń bá wọn tọ̀ wé. láti máa pè wọ́n padà ń bẹ́ àwọn òbí wa lé lórí wọn ká mọ ẹ̀kọ́ wọn padà bẹ́ẹ̀ pé dádì àdìgbò nǹkan mi o mọ́mí àbá àtẹ́mọ́ lọ́dọ̀ wọn àmọ̀ pé alúfá ni wọ́n o so bàbá tó ṣùgbọ́n tó mọ̀ yìí pé bàbá alúfá ni wọ́n rèé ṣe àbá ẹ̀ẹ́mẹ́jọ lọ́wọ́ wọn àmọ̀ ẹ̀kọ́ wọn bá torí wípé ibi ká pè wọ́n yẹn oore wà bẹ́ẹ̀ fún àwọn náà àbí ọlọ́ọ̀dẹ́ náà lọ́rùn inú ẹni tí ó gbé islam tó tán pàdé ẹ̀kú jẹ́ ajẹ́ kan nù ẹbọ bó ti wò kéré ààbò tóbi mẹ́jọ ráyè nù sẹ́yẹrẹ wa tí o fi jẹ́ pé inú àdúrà ní ìfúnra mẹ́ta Allahumma ìwọ ọ̀rọ̀ ma iná náà wọ́n ti kàbí nàbẹ́sí tàbí kàṣí àná àlámù wọlé sọ̀rọ̀ fún àgbàlá àlámù ọ̀nà àmọ̀ ń bí ọ̀ àǹbí ọ̀ wípé àfẹ́ àǹfẹ́ wà sọ níbi káṣẹ́ bọ́ pẹ̀lú ẹ bóyá àmọ̀ ni àbẹ́yìí tá a jẹ́ ẹ̀mọ̀ so ìdá bọ́ọ̀rọ̀ ẹ̀bọ́n ti lágbára tó rà á mọ̀ ẹ̀bẹ̀ náà ni bóyá jẹ̀ǹkẹ́ bọ́ ọ́rá yìí lóṣẹ̀ wa gbogbo kan tá a ti tá a ti kó nù nǹkan sí kejì rẹ̀ ká lọ túbá o ilẹ̀kùn túbá kò sí ti o ká lọ rìn túbá ká sákò mi àwọn ẹ̀ṣẹ̀ àwọn táwọn òbí wa kọ́ wa bọ̀ ká tó kù ní tá a ti gbé pé ẹ̀ṣẹ̀ ní báyìí ká gbìyànjú ká sọ̀rọ̀ àforíjì ń bẹ̀ ká dẹ̀ ti lórí ìtàwọn náà wí pé bí wọ́n ṣe kú òun nǹkan yẹn ká sì mọ̀ yìí pé ayé kì dán lọ àdánwò kan nìkan kan wa afẹ́ o akọ ọ̀nà wo ni ọ̀wọ̀ àgbàwà ọlọ́wọ̀ ọ̀sọ́ fẹ́ di kankan ẹnu bí ìgbà àdánwò tẹ̀ ní pé bóyá ògùn lórí dèjì. Ah! mo ti dẹ́nu tọ́jọ́ yí pé láhàárọ̀ ọ̀rọ̀ àti ọ̀dọ̀ mọ̀lẹ́ ọmọ wa yẹn ó rí kọ̀bùlù sì jẹ́ ní àdìmẹ́dì ń dẹ́gbẹ́ àwọn àfáà rẹ̀ gẹ́gẹ́ bí ń wá wá wọn ò rí ọlọ́wọ́ àbúrò ṣe kòǹgẹ́ wípé investment náà wàá fún gọ́ọ̀mọ̀ bọ̀ ó sì ṣe wà láàrin tó ti ń gbìyànjú yẹn tí kìnìún yóò ti bọ̀ sí ìjọ́ tí ó wá sọ fún mi pé kí n lọ sọ fún pé ó kò ti jáde ní mọ́tì náà o ìjọ́ náà náà bàbá rẹ̀ kú. wọ́n ní information pé ká lọ bà sọ̀rọ̀ yìí pé okùnrin yìí o ó kò ti jáde ní mọ́tì náà o iná ìlànà tó wá tún fún bàbá rẹ̀ náà tó ń àyẹ̀ mọ̀ bẹ́sẹ̀ bá lẹ́kọ̀ọ́ pọ̀ fún náà ni o so fún àpèjì méjì náà ni o ó lè jáde owó tiẹ̀ ọjọ́ra ọjọ́ra ọlọ́run ó sàfihàn kẹ̀kọ́ tó bá wá dé mọ́gbàbẹ̀ lọ ní ẹlẹ́bọ o ní táwa ń sọ fún un má ti gbẹ́gbàbẹ̀ lọ bí ẹlẹ́bọ pé ẹ̀wọ̀n ń gbàtà wá lo ọgbẹ̀gbọ̀n náà rìn àtọ́yìn alógún pẹ̀lú ẹ̀ sáà أبشر بخير فإن يا صاحب الهم إن الهم Ọlọ́run padà burúkú ló padà burúkú. Àbùsùn bí fàyè fàyínà lè bá àrídá ọmọ òun. Àbùsùn bí fàyè fàyínà lè bá àrídá ọmọ òun. Àbùsùn ọlọ́run nínú àwọn ẹ̀kọ́ jọ kó mú ọdún nígbàgbọ́ ọ̀run ó máa ń fi mùsùlùmá tí wọ́n gba ìgbàgbọ́ kó lọ́wọ́ àkọ́kọ́ fi kàn wá. ó sì jẹ́ kó ti wá rẹ́jẹ́rẹ́jẹ́ kó máa fi wà nẹ́kẹ̀nẹ́kẹ̀ ó ti wá pẹ̀lú àwọn rẹ̀ náà hàwọ̀ wà kó wọ̀tà ilà mi náà hábà wà sọ́nà wà nàbí yà mọ̀hámẹ́dì wà á wà sọ́nà àti wà sọ́nà wà tẹ̀síwọ̀n kẹ̀síwọ̀n fara kọlọ̀ tó jẹ́ السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. أنت للعلماء أمر وفقني إليك على إبراهيم أمرا. جزاكم الله خيرا. إجازة جزاكم الله خيرا. إجازة دادا. Àjẹ́lẹ́mẹ̀ tó fún ìlú ọ̀tàálá fáwọn ṣíṣẹ́ gbogbo èyí tí ń bá ọṣọ kúrò tó ṣe ní ìdálẹ́jọ́jọ́ yóò gbọ́dọ̀ fún ìkọ̀kan. Ọlọ́ọ̀nì ọ̀pọ̀dùjá ẹ̀ṣẹ́ ìgbàjáde ọ̀sẹ̀fọ́dúnà nǹkan òun ọ̀pọ̀ òun. Wọ́n ti bá ọ sọ̀rọ̀, èyí tó kù fún ìkọ̀kan.